إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ليتي a fi ọpẹ́ fún ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala alladhi khalaqa fahada ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọba tó dẹ́dà tó sì pọ̀nà máa ẹ̀dá ọlọ́wọ́ba Allah subhanahu ọba ọ̀kan ṣoṣo ọlọ́ba tí a fọ́pẹ́ fún tí a sì ṣe الصلاة هو النبي صلى الله عليه وآله وسلم تاترى إكي الله أنو عنو الله أتي البركة فأسواج على النبي صلى الله عليه وآله وسلم أتوارى لي أتي عن الصحابة أتبقى القوقوانا tí a jẹ́ ọmọ lẹ́yìn annabi sallallahu alaihi wa sallam àtàwọn tí ó tún máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbẹ́lẹ̀ àtẹ́yàmà pàbẹ̀rẹ̀ kíkí mi láti ọ̀dọ̀ àfàbílá tó mustapha ṣe àbúrúbá ọ̀lẹ́mà àṣẹ́ òṣùgbàṣẹ́ ọ̀dọ́wọ́ ni a ti bẹ̀rẹ̀ kíkí mi mo bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó ní kápá lórí ẹ̀mí ẹ̀dá kọmọ́sára ẹ̀bá mi fi ẹ̀mí wọn rílẹ̀ sísí lójú ọ̀nà súnà Ànábì sallallahu alaihi wa sallam ní ìbámu sí àgbọ́yé àwọn sálàmù apádà sí àbúrú ọlọ́run má jẹ́ kí ó bá wọn ọlọ́run má jẹ́ kó bí ẹkọ́ bá wà náà ọlọ́run kan sọ ọlọ́run bá a mọ wọn ní dáadáa ní ìgbà tí ó ti pẹ́ ni a mọ wọn lẹ́ni tí wọ́n máa ń wá òdodo tí wọ́n sì máa ń dúró tì í wọ́n bá ti rí ìròyìn tó dáa yìí tí a mọ wọn yìí ọlọ́run má ó bàjẹ́ òun ọlọ́jọ́ kan sọ náà lọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́run bá ti tọrọ fún wọn yìí bẹ́ẹ̀ náà la tọrọ fún gbogbo àwa ọmọ ìyá náà lápapọ̀ lẹ́yìn tí mo kúrò ní ọ̀dọ̀ mo darí kíkì mi láti máa ṣe àlékún nínú mẹ́sìn ọlọ́run bá lọ́sùn pàdà tààdà tó ń lò yí ní irinṣẹ́ dáadáa yìí ọlọ́run bá wù ní sèyí ní irinṣẹ́ ìsù ọlá ìjọkan sí ọlọ́run bá lọ́sùn pàdà tààdà bẹ́ẹ̀ ni mo wá parí kíkí mi sọ́dọ̀ gbogbo ẹ̀rọ mọ̀yá lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin èyí tí ẹ ti dé tẹ wà níkàlẹ̀ àtàwọn tí wọ́n ṣe bọ̀ lọ́nà àtàwọn tó wà ọlọ́wọ́n bá lọ́sùn fáwọn àtàlà òní jẹ́ kí dáadáa báyìí kò ní jẹ́ kí ó kéré nù gbèsè ayé yìí ọlọ́wọ́n bá yóò mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ dáadáa fún ìkọ̀kan wa eléyìí tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni wọ́n ti kéde sí etí gbọ́ wa yẹn kéyìfà na'rifu ulama as-sunnah kéyìfà na'rifu báwo la ifẹ́ ma àwọn àfá súnnà ìlẹ̀ránù súnnà báwo la ifẹ́ ma wọn àkórí ọ̀rọ̀ yìí àkórí ọ̀rọ̀ kan ló jẹ́ sí pé abùkátà rẹ̀ púpọ̀ abùkátà rẹ̀ ju bá ṣe bùkátà wújẹ lọ abùkátà rẹ̀ ju bá a ṣe bùkátà mímú lọ kódà wallahi abùkátà rẹ̀ ju bí a ṣe bùkátà atẹ́gùn tàbí láṣe ma àwọn àfà sunnah abùkátà rẹ̀ jẹ́ nítorí pé wíwáyé ma nípa ẹ̀sìn Ọlọ́run bá Allah ọ̀ràn ayà lọ́jẹ́ lórí gbogbo wa yẹn wọ̀lẹ̀ ìlú láyé tàlápọ̀ ilá àmàsọ̀lẹ̀ àwòdẹ̀lẹ̀ wáyìmá àwòdẹ̀lẹ̀ gbáyìmá àyàfi láti àwọn ọ̀nà tí ó jẹ́ orísun ìmọ̀ tàbá wá fẹ́ mú ìmọ̀ wa níbo láti mú eléyìí báyìí òun ló bí àkọlé ìpé kẹ́yìnbà náà rí kò rílẹ̀ máa sọ́nà báwo láti ma wọn àfá sọ́nà ọ̀rọ̀ tó tó rí mo bẹ́ lọ́pàá lọ sí pàánà káàdà kó dámù kí ó yà sáàrọ̀ ọ̀rọ̀ náà kú mi ọlọ́run kú ṣe ọlọ́run kú mi láti rí sọ̀rọ̀ kọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó sì jẹ́ kí ẹ̀rí lè gbọ́ bó sì yẹ kí ẹ̀kọ́ mi wọ́n láti jọ́ kan sọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nígbàtí àkọrí ọ̀rọ̀ yìí dé ọ̀dọ̀ mi wọ́n á bẹ̀rẹ̀ sí máa ṣe ronú pé níbo ní kí n tiẹ̀ sí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gan mú un pé àbíkí ń gbá bí bẹ̀rẹ̀ rẹ̀ àbíkí ń gbá bí bẹ̀rẹ̀ rẹ̀ ni àbí kí n kí láti bí àbí kí n kí láti bí sọ́nà pé ìbomú yí fẹ́ kí ọ̀rọ̀ yí gan gbogbo fẹ́ gbàbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yí gan tí yóò fi yé ẹ̀yìn fẹ́ bá sọ̀rọ̀ dáadáa tí ó fi yé lápá dáadáa eléyìí ní orí tó kódà torí pé alhamdulillah wọ́n ní àwọn olùmọ́lẹ́kọ́ra wípé alẹ́ ìmà òun náà ní kíyàn nímọ̀ nípa kankan tí ó sì láǹfààní nílé ayé àdínà pẹ̀yàmà ìmà nìyẹn ṣùgbọ́n hikma òun ní kíyàn mọ́ bẹ́yẹ̀ ó sì tó ọ̀rọ̀ kí ni ó fi sáájú kí ni ó fi tẹ̀lé kí ni ó fi kẹ́yìn hikma nìyẹn kí ni ó fi bẹ̀rẹ̀ kí ni ó gbé sáàrin kí ni ó gbé sí tí ó gbé sí so yẹn lè ní ma ń na mí gómà ní hikma báwo ni ó ṣe fún àwọn èèyàn ní ìmà èèyàn sì lè ní hikma ń gbà mí gómà ní ìmà tọ́lọ́wọ́ bá ní gẹ́lábá pa méjèèjì papọ̀ fún yàn bó ṣe máa ń ṣe báwọn nẹ́bí ọlọ́run Allah subhanahu pẹ̀lú ọba gbogbo ibi tí bá ti bẹ̀rẹ̀ ọlọ́run bá yóò fàlùbáríkà sí torí gbogbo àwọn ọ̀nà tí mo wọ́n yẹ kí n gbà ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátá náà ni tó jẹ́ ọ̀nà tó dáa tó jẹ́ ọ̀nà ìbùwọlé tí wọ́n lè gbà wọlé sínú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹ̀rí ní ṣe báyìí ọ̀nà tí mo rò kó dáa jù òun ni pé kí n kọ́kọ́ ṣàlàyé àkòrí ọ̀rọ̀ yìí lódìdí kí ẹ̀dọ̀ wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ ní ìmọ̀síwẹ́wẹ́ lẹ́yọ̀kọ̀ọ̀kan torí pé tẹ́ bá wo gbólóhùn yìí bá wo àkòrí ọ̀rọ̀ yìí kẹ́límà mẹ́rin gbólò mẹ́rin ni ọjọ́ orí ọ̀rọ̀ yìí aláwọ̀kọ́ ni kẹ́yìnbà ẹlẹ́ẹ̀kejì ni náà ẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta ìlànà ẹlẹ́ẹ̀kẹrin àsọ́lùkà nǹkan mẹ́rin àwọn nǹkan tó tóbi tábà ń bẹ̀rẹ̀ kẹfíyà báwo ni nǹkan ṣe rí ó pàtàkì gan-an nínú ma kíyàn ma báwo ni nǹkan ṣe jẹ́ kó lè kátó lè sọ pé ẹni yẹn nímọ̀ nípa nǹkan yẹn torí ẹ̀ta tó ń pè nímọ̀ gẹ́gẹ́ òun náà ni ìdìrọ́kù ṣe ìdìrọ́kà jazima ìdìrọ́kù ṣe ìdìrọ́kà jazima kíyàn ma nǹkan ní mímọ̀ àmàdájú tí ò ní sí ìlú jibẹ̀ ka ilmikum bi anna hadha mọ̀kábírò sọ̀t ẹgẹ́ bí ó ṣe yé yí tẹ́ẹ̀mọ̀ pé tí ni agbóhùn jáde amóhùndúgbẹ́mù agbóhùn sókè microphone lábí in tí ó ń pè ní mọ̀ nìyẹn in tí ó ń pè tíyàn ó mọ̀ tẹ́nìkan ò lè dáhùn mọ̀ yàn lójú kò sí tíyàn fẹ́ láyé tó lè pe nǹkan yìí tí mo mú dání ní nǹkan ní ìfún yí tẹ́gbà lọ́wọ́

sọ́lọ́rẹ̀ lọ́bí ní kéífà náà àríwú ìlànà àṣìlá ṣẹ̀rí kéífà yẹn òun ló fẹ́ kéré jù ní ọmọ òrùkẹ́ bó yédè ní èdè tó ń ti bẹ́ ipa tó kó nínú ọ̀rọ̀ yìí kó ní agbára gan ni wọ́n sọ́dọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin pẹ̀lú gbọ́nà ọba mẹ́rin láàdẹ̀ gbéyẹ̀wò nínú bá ní sọ̀rọ̀ yìí inṣàlọ́dù ṣùgbọ́n ló dìí náà ní àgbọ́yé òdìdí báyé tuntun wáyé báwa náà ní ti gbọ́yé bàbátà kéwú báwo láà ṣe má àwọn àfá sọ́nà نحن نعيش في مجتمع اختلط فيه الحامل بالنادر وهذه مصيبة عظمى àwọn bá wùjọ kẹ tó jẹ́ pé gbogbo nǹkan dàrú papọ̀ tí àwọn nǹkan ti dàrú àwọn èèyàn lójú débi wípé àwọn èèyàn dá òdúrú mọ̀ ní rọ́mọ́ ilé ìbáyìí ìlápa àwọn aláburú láwùjọ ni ọlọ́wọ̀bá kó làwà kúrò bẹ̀ tọ́pìkì ń jẹ́ pé wáyé pé a jẹ́ sí pé àwọn àpá àti ìdàwú mọ́ alọ́wọ́ láwùjọ gan àwápẹ́ ní ẹjú wọn pé báwo láà ṣe dáwọn àpá súnnàmà alákọ̀ọ́kọ́ ga tí tọ́pìkì ń wá lára ní ẹ ẹlẹ́ẹ̀kejì nínú ká tí tọ́pìkì ń wá lára o ni pé àti kìí ṣe gbogbo ẹni tí ó bá pèrè láàfáà súnnà òun náà láàfáà súnnà nínú ẹlẹ́ẹ̀kejì ní ẹkọ́rọ̀ àpèmára pé àbá súnnà lóhun òun àbá súnnà torí tó bá jẹ́ pé gbogbo wọn ni a ò ní ìdí kádà mú ma ákàrà parí ìdánilẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ sí ma àbá súnnà náà ni pé gbogbo ẹni tó bá ti pèrè láàbá súnnà àbá súnnà so a jẹ́ pé ìgbàlẹ́ tó bá jẹ́ pé àwùjọ bí tí tí wọ́n ti ní àmánà ni ẹnìkan tí ò kí ń sàáfà súnà ò ní pèrè láàfà súnà àyẹ́ pé àní ìdíká dàmú ma nǹkan tákàmá wá ní pé ẹ̀dàkùn sí ọlọ́run àwọn wo ni wọ́n pe àpè mára àfà súnà tàbá ti rí wọn àwọn náà làfà súnà àmọ́ nígbà tó jẹ́ sí pé láwùjọ yìí gbogbo èèyàn ní pé ẹ̀ láàfà súnà eléyìí olówá kó dàmú báwọn èèyàn pé ta ló lódodo kẹrin àwọn tí ń pèpè ìjà àfà súnà láwùjọ wa yìí ta lọ àwọn olùkùrọ eléyìí ṣe àdáwò ló ẹ̀ṣẹ̀ bá wa ń ṣe o àdáwò ló ti bá wa ti pẹ́ tó ti bá àdúmà ànábì sallallahu alaihi wasallam ti pẹ́ láti bàbí ìtìrọ̀ tó ti ṣẹlẹ̀ láti bàbí ni pé àwọn ẹgbẹ́ wọ́n jáde nínú Islam àwọn ẹgbẹ́ tí gbogbo wọn sì ń pàtó mára ìlànà àrùsùn náà tó jẹ̀máà látìgbà ẹni wàhálà ti dé eré wá bá tí àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àwọn àbá súnnà lódodo wọ́n wá lọ kó àwọn ìròyìn kan jọ nínú Al-Qur'an àti nínú súnnà pé àwọn ìròyìn yìí gbogbo ẹgbẹ́ bá ti lè ba lára àwọn onísúnnà ni ẹni tí ẹ bá ti lè wọn ìròyìn lára rẹ̀ kò kí sọ onísúnnà ni ẹjẹ́ kí n mú ọ̀rọ̀ kan wá nínú ọ̀rọ̀ tí mo ti tọ́jú pamọ́ pé máa sọ lẹ́yìn ṣùgbọ́n tó padà torí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò ní sáàlì ẹ ti gbọ́ orí ẹ tún tún gbọ́ tẹ́bá yìí tún gbọ́ rẹ̀ ní tuntun ní ọmọ jẹ́ tẹ́bá tún wọ́n gbọ́ rẹ̀ yàtọ̀ sí ti gbọ́ nínú sẹ́kù السنة و... ولي يعلم رحمة الله أن العلم ليس لكثرة الرواية والكتب ولكن العالم من اتبع العلم والسنن وإن كان قليل الكتب والعلم وإن كان قليل الكتب كتب والعلم وإن كان قليل العلم والكتب ومن خالف الكتاب والسنة فهو ومن خالف الكتاب والسنة فهو صاحب بدعة وإن كان كثير العلم والكتب tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ yìí nìkan lè yẹn bá gbóyé lórí kayfa na'rifu ulama as-sunna a ẹniyàn kú lè mo yìí ṣe mọ́ nítorí mọ̀ náà sábà torípó bá nǹkan tí mo ń sọ lọ ṣùgbọ́n mo tọ́jú ẹ̀ka mẹ́tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ tí máa padà bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ tí máa padà bí bá wa sọ̀rọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ̀lẹ́mọ́mọ́ ìbára rí sọ pé ẹ̀yìn lámọ́ rọ́ṣìnàkàlọ́ lọ́nà kọ́lọ̀ kọba lè kẹ́ ọ wọ́n ń pa wá láṣẹ kalọ̀ wáyé mà laysa bi kathrati riwayati wal kutub ìmọ̀ta ní kó lọ wá ní pé lọ́mà jí ó yí ọ dájú dáadáa gbogbo ìgbìyànjú tó bá ti tí ó fi yí ọ wípé ní tán pè ní ìmọ̀ kò ń ṣe pé lágbájá á iye mùtúrù sí mẹ́ lágbárí ẹ̀rí á Kùránì gbogbo ẹ̀ ló dúró sí lórí lẹ́yìn àwọn àlùtúnù lẹ́ìlíyà àwọn tíra ẹ̀sìn tó jẹ́ mùtún ọha gbogbo ẹ̀ kódà tí bá tọ́wọ́ bẹ̀rẹ̀ sí da ìmọ̀lẹ̀ báyìí àbá àti bá ń ṣe wá sí láàrin wákàtí mẹ́wàá kò níwòwé kò níwò gẹ́gẹ́ àbá yìí gbá lórí púpọ̀ kódà gan àbá yìí ibi tó kẹ́kọ̀ọ́ dé iye sàtífíkẹ́ẹ̀tì báyìí ló ti gbà nínú ma ibi tó kẹ́kọ̀ọ́ dé kódà ibi báyìí ní ti máa ń ṣe halkọ̀ nínú masalasi annabi sallallahu alaihi ẹni a máa ṣe halkọ̀ mẹ́ nínú masalasi annabi ní gbogbo àwọn ìpolówó ọjà lásán ni alimọ́bọ̀rọ̀ bá ní hadith tó gbà wá rẹpẹtẹ nínú katamọ́fí ó ní hadith اعلم رحمة الله أن العلم ليس بكثرة الرواية والكتب أعتقد لي láìbírí ẹ̀ tó gbogbo ní hall yìí ó sì fún fún fún tíra yìí yíò kọ́ níwà torí pé àwọn yahood báwọn náà ṣe rí nìyẹn ọlọ́wọ́ bá ní mataluhum kamatali himar kamatali himar yahmilu asfara ọlọ́wọ́n bá ní àpéjúwe wọ́n dàgẹ́ bí àpéjúwe kẹ́tẹ́kẹ́tẹ́ ni torí pé dámá bí ń di ẹrù nígbà ní kẹ́tẹ́kẹ́tẹ́ ni tẹ́ di ẹrù lé pẹ́pẹ́bá lé ń di lé sí ọlọ́wọ́n bá fún ní kápá láti gbé ọlọ́wọ́n ní àpéjúwe dàgẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n dàgẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni lẹ́gbẹ́ yáṣílú asfára tó ru ẹrù tíra tó pọ̀ gidi gan ẹgẹ́ bí ẹni tó bá ru ẹrù tíra sí agbárí tó ha tíra gan tíra ọlọ́wọ́ bá oníjì ń bẹ lábárí rẹ̀ tíra nẹ́bí sallallahu alaihi wasallam ní àwọn kútù mẹ́fẹ́fà tó dáájú nínú tíra hadith mẹ́fà ń bẹ lágbárí ẹ̀ àwọn tíra fiqh àwọn mùtúnù fiqh ń bẹ lágbárí ẹ̀ mùtúnù àkídà ń bẹ lágbárí ẹ̀ mùtúnù usul ń bẹ lágbárí ẹ̀ àwọn mùtúnù mọ́lánlá tẹbá lọ sí dáúsù lọ́mọ bẹ́ẹ̀ kọ́lọ̀kọ́ bá bẹ fẹ́ ọ ìmà tó gbọ́dọ̀ mọ̀ ní wà iná mẹ́láàrímú mẹ́lì sábà àmẹ́ìmá wà súnà wọ́n ni ẹnu èèyàn kátà lè pè ní olùmọ̀ ìnámà ẹnu ẹni kátà lè lólùmọ̀ mẹ́lì ní tẹ̀lé ìmọ̀ mẹ́lì sábà àmẹ́ìmá gbogbo ẹni tó bá dé tẹ̀lé ìmọ̀ olùmọ́ni wà súnà tó dẹ̀ ń tẹ̀lé súnà annabi sallallahu alaihi wasallam tí ma padà sàlàyé ẹni bá ti tẹ̀lé súnà olùmọ́ni wà in kana qalila al-ilm wal-kutub tó ń tẹ̀lé ìmà tí wọ́n dúó tí tí wọ́n dúó dédé lórí ìtẹ̀lé òdodo ìmà wà ìkánà kọ̀lílà ilmi wà ìkòtò wà man khalafa al-kitaba wà sunnata alimamu barba ní gbogbo ẹni yíò tó bá yapa kíra ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala al-Qur'an tó da yapa sunna fa huwa sahibu bid'ah wọ́n ló ní dídá àní o wà ìkáná kẹsí ọ̀tẹ̀ ẹni wà lùkútù kódà ìmá rẹ̀ ọba pọ̀ ìkáì àwọn àbá ní kò háyàmà wà ìkáná kẹsí ọ̀tẹ̀ ẹni wà lùkútù tíra rẹ̀ ọba ju gbogbo ní hall lọ nítorí ṣe tíra ní láìbírì kó ju gbogbo ní hall lọ ọ̀sẹ̀ kan ò ní àbóṣù kan ò ní parí àfi kó ka gbogbo tírà tó wà ní láìbìrì èyàn tán lódìdí kèdè pọ́ kàn fi tó lé lásán ṣe pé ọ̀tọ̀ ní káàkiri láìbìrì tó lé káàbẹ́ káwátàlè lè máa tàbí láìbìrì káàkiri ah! àfáà yìí èyí ò ìtò ní ẹ̀ṣọ́ lásán ni wàláì èyàn lè ní láìbìrì tí ó ju gbogbo ìlọ tí ó fi tó tírà tí ò ní máa kárọ́ kò ní ka kábínẹ̀tì kan ṣẹ́ẹ̀fù kan nínú nínú bóbíọ̀lù ẹni tó ó lè má kàtíra ṣẹ́fù kan nínú ẹ̀rù ó lè má kà ṣẹ́fù kan tàrí ṣùgbọ́n ọ̀ṣọ́ ni fáwọn àfà ṣẹ̀gbọ́n nǹkan táwọn èèyàn fi ń já àfà láwùjọ ni pé tíra mélòó gẹ̀lú ní táwọn èèyàn fi ń wú yẹn láfà ní àá ṣẹba wọnú lẹ́lú rẹ̀ káì tíra rí o bá pọ̀ ìmá rí o bá pọ̀ kò kí ń ṣe onísúnnà kò kí ń sàfà súnnà náà ìfẹ́ máa pẹ́ lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kí máa ṣe sí kí tó rọ́nà wá jẹ́gẹ̀ ti àbí gbogbo àwọn èèyàn táwọn èèyàn bá ń pè láàpá súnnà náà làwa náà ọmọ ìgbàpá àpá súnnà ni tó tó bá yẹ pé bẹ́ẹ̀ ni a ní ìdíká ìṣẹ́ mọ́ sọ pé kéfà náà rí fún ìlàmá súnnà báwo la yẹ fẹ́ ma ìlàmá súnnà nígbà tó káwọn èèyàn ń pera wọn bẹ́ẹ̀ ìkan náà wá kọrin ó ní wàkúlù yẹ́dẹ̀ wàsílà bìlà ìlà دموع من عيون تبين من بكى ممن تباكى فأما من بكى فيتوب وجدا وينطق بالهوى من قد تباكى وكل يدعي وصلا بليلى wọ́n ní gbogbo èèyàn òun ló ń pàpè mára pé àwọn ní ìbátan lọ́nà kásíkèjì pẹ̀lú láyílá ìtumọ̀ ní gbogbo èèyàn ni ó máa pàpẹ àpèmára dáadáa onímọ̀ ni wá onísúnnà ni wá kullu yadda'i waslan li Layla wa Layla la tuqirru lahu bidhaka ṣùgbọ́n Layla tó lóun bá tàn yìí súnnà tó lóun ṣe yìí àbá súnnà tó lóun ìtí ń pè àkè mára ara rẹ̀ yẹn nǹkan yóò gbà pé àwọn mara àwọn rí ṣùgbọ́n ìzàmbájáza tùmúrù min uyuni tabayyana man baka mimman tabaka nígbàtí omi bá bẹ̀rẹ̀ sí máa jáde lójú ìgbà yẹn ni ó kẹ́yà sí wa tàbí tí ń sunkún àtẹni tí ń ṣe bí ẹni tí ń sunkún tí ò sunkún ìdáàbì mẹ́ tí ń sunkún tòótọ́ àtẹni tí ń kóhun sunkún omi ni tó ibà yìí àmì lómi jẹ́ ó ní túnmọ̀ kayfa na'rifu ulama as-sunnah báwo láti ma wọn àfà sunnah àmì láti ma wọn torí kìí ṣe gbogbo ẹnikẹ́ni tí ń pàpè mara nǹkan òun náà ni a ma fi nǹkan yẹn rẹ̀ fún tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni a bá gbé gbogbo ẹ̀kọ́ ẹlẹ́tọ̀ọ́ àgbàyínà tó àrẹ òjò yìí èyàn méjì ń pàpè mara páwọn làwọn ní nǹkan nǹkan yọka eré lóhun lòun ní tọ̀hún lóhun lòun ní àdábìnrin àgbàyínà tó àrẹ òjò yìí ẹni tí bá túnmọ̀ sí pé kìí ṣe gbogbo tẹ́yìn bá ti pàpè mara rẹ̀ náà láàmà fi rinlẹ̀ fún àwọn lábáwọ́ ogun nínú al-Qur'an al-Karim qalatil a'rabu amanna àwọn náà ṣe ìjìyàwó iman wọ́n pàpè mara pàwọn ní iman qul lam tu'minu walakin qulu aslamna walamma yadkhulil imanu fi qulubikum wa in tuti'u Allaha wa rasulahu la yalidkum min a'malikum shay'a àwọn lábáwọ́ kó wọ́n ṣe ìjìyàwó mara pé múmi ni wa ọ̀rọ̀ ni láìláì kúlám tó nínú àdẹ́bìsọ pé láyé wọn sí ìmúmi ní walakin qulu aslamna ṣùgbọ́n ẹmà sọ pé aslamna walamma yadkhulil ìmánu fi qulubikum ìmánu tí wọn bára rí tó bá yẹ pé ìpàpẹ̀mọ́ra ìmán báwọn nífẹ̀ẹ́ ìmán wọ́n sì pé bẹ́ẹ̀ lọ́wọ́ bá lè tọ́lọ́bà bí orin ti rẹ̀ tí ó fi orin lẹ̀ lórí fún orin lẹ̀ ní tó kọ́lọ̀bà lè jásọ pé eré ló jẹ́ kó yé wa àṣìṣe ẹni tó sọ wípé tàlàbà súnnà ó ní gbogbo ẹ̀ntàlò ní súnnà ó ní gbogbo ẹni tẹ́ bá ti pè láàrù súnnà tínú rẹ̀ dùn gbogbo ẹni tó bá ti pèrè láàrù súnnà náà láàrù súnnà tàwà ní oníbídíà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti pè láàrù aláàrin ẹni tí gbàbọ̀lẹ̀ fún súnnà pẹ̀lú nǹkan yẹn tẹ̀blírí yóò jáàrù súnnà yóò jáàrù súnnà tẹ́bá pẹ̀ tẹ̀blírí láàrù súnnà inú lójú àbínú rọ́bà jẹ́ ah, àwọn arọ́pàá ìdáhùn béèrè mo dárí àwọn arọ́pàá mo ìdáhùn béèrè ẹ̀hẹ́ alhamdulillah wọ́n lè ẹ̀mọ́ náà béèrè àrí ẹ̀rọ dáhùn sí bá

súnfí torí rẹ̀ bá pé tẹ̀lápẹ̀ láti súnnà yóò dúnà bí òdúnú kódà ní àná lánà àwọn ní súnfí kàsì pẹ̀lẹ̀ láti súnnà níjòkú láàrùn aláì bátà súnnà rẹ̀ wọ́n ní kókó wá náà láti àjẹ́ pé irú àwọn yẹn náà kí ní o tẹbá ń bá tmc mú tẹbá ń bá alùsùnà ní ọ àbí alùsùnà ní ọ inú ló dàbí onídùn fàhúwà sọ́rọ̀ ìbùsùnà ó ti dorí súnà ní tẹbá gbá àwọn jàbàtà mú àwọn jàbàtà kódà yọ́ sọ fún pé lẹ́yìn okò dárùsùnà bá lágbàáyé lẹ́yìn àwọn alùsùnà tí wọn ó tún ní agbára àwọn àròyìn tí yóò fi dárùsùnà lọ́nà tí wọn ó tún lágbára gan so àwọn súnà ní pè yí sí o wàláì súnà lè mi sọ fún yí o wàláì olóró ní báyí sọ o yọrọ sí ni súnà lọ́mọ yẹ o súnà ní o súnà ní jíjẹ̀n ìdẹ́ ń ṣe súnà kankan èyí ó kẹ̀ kí ń ṣe súnà náà kèèyàn kìí ṣe súnà nígbàtí bá bẹ̀rẹ̀ tí ń bá sàlàyé kí náà pè ní súnà ṣe pé àkórí ọ̀rọ̀ yìí kó sínú bẹ̀rẹ̀ lẹ́mọ̀ pé nínú tààrí nínú ìtumọ̀ súnnà ìtàlàkọ́tù súnnà kò sí èyàn lè jẹ́ súnnà láyé súnní lèyàn lè jẹ́ so ajẹ́pẹ́ pẹ̀lú ìyẹn rẹ̀ àwọn jàbàtà náà ààrù súnnà ni wọ́n pẹ̀lú ìyẹn rẹ̀ àwọn tàtọ́múnù àwọn tààwúnù àwọn umma ààrù ni wọ́n

tó lọ pé múrí sí àlò alùsúnnà náà pẹ̀lú àwọn ìròrí wọn yẹ ìròrí alùsúnnà náà ẹmú kọjárí wáyé tó kọjárí tó lọ pé àìnà kọjárí èmi lẹ́ni tí ń tàwó kádàrá ìta sọ ní pé ìtẹ́ ìkẹ́rù kọjárí yẹn ẹ̀lmọ̀lọ́ ìsáàdì ẹ̀lmọ̀lọ́ ìsáàdì káfẹ́ ìkẹ́rù ẹ̀gẹ́gẹ́ ní súnnà kúrò nǹkan tó fà tàbí kọ̀ àádà kọ́ ìdà yẹn tó fi pé kọ́ ìdà yẹn kalẹ̀ ní pé kí o lè jẹ́ sí pé kó lè jẹ́ sí pé àyíò gbà gbogbo èèyàn nínú súnnà ẹ̀yìn gbọ́ yìí bẹ́ẹ̀ àwọn èèyàn tí ò bá gbọ́ yìí àwọn ọ̀gá gbọ́ yìí lérè pé ẹjọ́ ni wọ́n ẹ̀ òtọ́ ni ẹ̀ tó bá ti ó náà gbà pé ó náà jónú sáàlù súnnà kìí ìṣe súnnà gẹ́gẹ́ káwọn òròyìn alùsúnnà pé lára ẹ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀dá alùsúnnà èyẹ́ lè nífẹ́ nǹkan tí nǹkan yóò ní sí lára rẹ̀ èyẹ́ lè nífẹ́ nǹkan tí nǹkan yẹ ìròyìn tó nífẹ́ yóò sí ní sí lára rẹ̀ tàbí onífẹ́ kó di olówó tàbí onífẹ́ di professor ó ní gbogbo ẹni tẹ́ bá ti pè ní professor tí ní ẹ̀bá dùn sí wọ́n sáwọn sí ẹgbà dùkú dr phd holder òun náà lẹ́ni tẹ́ bá ti pè ní ẹ̀kọ́ bá jọ primary school tẹ́ bá ti ní dùkú sínú ti ẹ̀rẹ́ ìlú gẹ́mọ́ ṣe àlá fàwọ́ dùkú gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti pè ní ẹnjìníà kódà kọ́ bá mọ́ tó fóònù ṣe tẹ́ bá ti pè ní ẹnjìníà sínú rẹ̀ bá dùn ẹnjìníà

ẹ̀yin tẹ́ ẹjẹ́ pòfẹ́sọ̀ ẹ̀ nígbà bẹ́ẹ̀ kí ẹ̀yàn ká gbérú wọ́n ìdà búkú báyẹ̀ wá fún yín ó dá gbogbo ọba mẹ́yìn kí ẹni gbogbo ẹni tó bá ti pẹ́rẹ̀ lọ́mọba ọmọba náà ni tẹ́lẹ̀ ọmọba ó gbà torí pé nígbà tí ó bá ti pé ọba bá gbéṣẹ̀ tí a bá jẹ bàbá mi ìdílé yóò ní dàrú tẹ́lẹ̀ tí èso ọmọba ò ní padà jọba tẹ́gbẹ́ padà gbéṣẹ̀ jáde já ẹ̀rọ ìrọ̀ ìrọ̀ èso ọmọba ẹgbẹ́ ah, ẹgbẹ́ gbogbo ẹni tó bá ti ta nínú òrìdùn kẹ́gbẹ̀ lọ́mọba sẹ́yìn ọmọ ọmọ gbá kódà lọ́mà lú pẹ̀lẹ̀ ní tọ́lá ti pè lọ́mọ ọ̀fà si ẹ̀bá ti dùn náà lọ́mọ ọ̀fà ẹ̀ ní pàtà fún ó sì wá jẹ́ pé bí ọ̀rẹ̀ sí wa ìlà tí mọ́ ń fi àwọn kọ́ídà tó lè nǹkan jẹ́ tí gbogbo èèyàn ó fi wọlé gbogbo eléyìí làwọn máa ń sọ làwọn sáyà láti sí aṣọ lójú ẹ̀ tán sọ wádá látẹjù àwọn tó dẹ̀ ń sọ wádá látẹjù ìfẹ́ lásán ń dà wọ́n láàmú ìfẹ́ kò yí báyìí sí ọlọ́ọ̀bá wa so gbogbo ẹni kí èsọmọba lẹ́gbẹ́ bá ti pè lọ́mọba onírọ́ ilé sọmọba o kí èsọmọba nìyẹn ṣùgbọ́n bá ti pè lọ́mọba ló ní àwàláì ah, wọ́n ní àlá ọmọba ni wọ́n tó tọ́kódà ó bá yí bá ti gbé sí àwọn ọlọ́kàn ọmọba nù kò so tọ́pìkì yí ń kú wá lára lórí àwọn nǹkan báyìí nínú àwọn ọ̀gá tábù gbọ́ yé lórí nínú tọ́pìkì yìí ó ní pé àṣé àwọn tí wọ́n jẹ́ òkúrọ́ pọ̀ láwùjọ wa tí wọ́n ń pàpè mára ní tí ò sí lára wọn tó ń pa ẹbá a ní ìdàtí dàmú káyẹ̀jẹ̀ máa torí kò sẹ́nì kankan tí ó pẹ̀rẹ̀ lálùsúnnà àbíkọ́ jẹ́ pé pẹ̀lú òdúdó ni àmúgbàjẹ́ pé irọ́ ti pọ̀ láwùjọ wáyìí eléyìí sì ní Ànábì sallallahu alaihi wasallam ọsọ fún abẹ́ ó ní yá sí ààrẹ náà sí zamanu àsìkò kan bọ̀ wá báwọn èèyàn yusaddaqu fiha al-kadhibu òkúrò èèyàn láwọn yọ́ máa pẹ̀lú olódodo wa yukadhdhabu fiha as-sadiqu olódodo àwọn èèyàn pẹ̀lú kúrọ̀ ìrọ̀ àsìkò tá ń lórí olódodo àwọn èèyàn ló yìí òkúrọ́ àwọn olódodo ni wọ́n yóò kọ́ọ̀nì oníjàmbá èèyàn àwọn èèyàn ó mọ́ gbá mọ́nà lọ pé alámọ́nà ni oníjàmbá sí wọ́n yóò kọ́wọ́ ní àmì ẹni tó ti jẹ oníkọ̀kàtà àwọn èèyàn ni àwọn èèyàn tí ò jámà kankan nínú mà wọ́n ma sọ̀rọ̀ ma wọ́n bí alẹ́bí lè rẹ̀ pé àwọn ni àbúwé bíbọ̀ alẹ́bí ni àbọ́jùrù tábì èèyàn kan lásánlásán tí ò jámà kankan nínú mẹ́sìn yóò sì máa mú àwọn masáìlú láńlá yóò sì máa sọ̀rọ̀ pààrẹ̀ kò yí báyìí

tí wọ́n dẹ̀kí sọ ní súnnà kódà àwọn tí wọ́n ní sàtífíkẹ̀tì yẹn lọ́wọ́ tàbí sọ ní súnnà tàbí sọ olùmọ̀ súnnà olóòpọ̀jà wọn tí wọ́n jẹ́ olùmọ̀ lọ pẹ̀lú sàtífíkẹ̀tì sáfùwàlálà bẹ́ẹ̀ lórí àgbẹ̀kọ́ náà nínú ẹ̀kẹ́ ẹlẹ́kẹta sí tọ́pìkì wára o ní pé a ṣe àwọn àbá àkórísìírísìí láwùjọ àwọn afaa súnnà ń bẹ àwọn àfáà tí ò kí ń sàfáà súnnà bẹ kéfà náà rí ìlànà àsúnnà báwo wà láyé ma àwọn àfáà súnnà nítorí pé kìí ṣe gbogbo àwọn àfáà tí ń láwùjọ wà yìí ló ní súnnà ni ó tàn àwọn wọn bẹ tí ní súnnà nínú àwọn tí ó wá lára mọ̀ tàbátí wá máa wọlé yìí wípé nínú àwọn ìkà tí àkọlé yìí kú wá lára nìyẹn kí wá ní àǹfààní tó wà ń bí kámàwà fà súnnà àǹfààní tó wà ń bí kámàwà súnnà kéni ó ní wípé ọ̀dọ̀ wọn láti gba ẹ̀sùn àǹfààní alákọ̀ọ́kọ́ ni ọ̀dọ̀ wọn àfà súnnà òun láti gba ẹ̀sùn ibẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala dá ẹni kọ̀ọ̀kan wá padà sí láti gba ẹ̀sìn wa kò ń ṣe gbogbo ẹni tí bá ti ń pípe ìmà àbẹ́ni bá ti lóhun dáhùn yẹn lẹ́kọ̀ọ́ òun náà láàmà lọ tẹ́ tíra síwájú ẹ̀ àbí lálọ máa tẹ́ etí a gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò fúra dáadáa tí ó sì jẹ́ olùsẹsà nínú ìwà ìmà al-ilmu la yutlabu 'inda kulli man habba wa dabba àti wá mà lọ́dọ̀ gbogbo èèyàn nari àti wá mà lọ́dọ̀ gbogbo èèyàn bẹ́ẹ̀ a máa ń wá ìmọ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ irú màtàwá gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá mà sunnah

ọlọ́ọ̀bá ní kúl àtúrò ìlọ́ha wà àti ọ̀rọ̀súlá kùl àtúrò ìlọ́ha wà àti ọ̀rọ̀súlá wà húlì àmìrì nìkò ọlọ́nira nẹ́bí sọ fún ipé yá ayọ́ lẹ́dínà àmàlù jari yá ayọ́ lẹ́dínà àmàlù àtúrò ìlọ́ha wà àti ọ̀rọ̀súlá wà húlì àmìrì nìkò ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ nígbà gbọ́dọ̀dọ̀dọ̀ àtúrò ìlọ́ ẹ máa tẹ̀lé ọlọ́ọ̀bá lọ subhanahu ta'ala wà àtúrò ìlọ́sùn ẹ wà úlì amúnì àti àwọn aláṣẹ nínú yìí ajima ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala kò ní jẹ́rìkáyẹ̀ ìsàlàyé fún wa mọ́ ajima Nabi sallallahu alaihi wasallam kò ní jẹ́rìkáyẹ̀ ìsàlàyé fún wa mọ́ ìtí ò yé wa o ní àwọn oní ulul amri minkum ulul amri minkum wà ulil amri ìbẹ̀lá tí wá bùkátà àgbọ́yé sálà ẹ máa wọ́n bí ẹ̀ṣẹ́ máa ń gbàgbọ́yé súnnà ní ẹ̀ tó fi ní sọnù ọwá ní ọ̀pẹ́ ulul amri minkum rọ́ a máa tú pẹ̀lú àgbọ́yé tí ẹ àbí pẹ̀lú èdè àwọn àmọ̀sọ́dọ̀ àgbà àfà nínú àwọn àfà olùmọ̀ nípa ìtumọ̀ al-Qur'an Abdullah ibn tẹ̀gbọ́n Abdullahi bin Abbas ìgbà tó bá ń tú ayà ìfún wa ó ní àwọn tí ọlọ́ọ̀bà ní kẹ́lá pé tọ́lọ̀bà ní kẹ́lá pé ní kúrò láwọn ìyíkún òun náà ni al-ulama wal-umara àwọn àfá àwọn olùmọ̀ àtàwọn aláṣẹ àwọn méjèèjì ẹni kúrò láwọn ìyíkún àwọn ìyí lọ́wọ́ba ní kẹ́lá kó àlámàrí yílé lọ́wọ́ aláṣẹ lọ́wọ́ sọ́wọ́n méjèèjì yẹn wọ́n ma kọ̀ntú alámàrí ayé yìí àwọn àbá wọn ma kọ̀ntú alámàrí ẹ̀sìn yìí àwọn aláṣẹ wọn ma kọ̀ntú alámàrí ayé yìí àwọn àbá wọn ma kọ̀ntú àwọn aláṣẹ bó ṣe kọ̀ntú alámàrí ayé yìí sọ́hìwàlálá àwọn àbá àlọ́gájù àwọn aláṣẹ tí wọ́n bá bẹ́ ṣiṣe wọ́n gbọ́dọ̀ láwọn àbá àtàpẹ́ ní àwọn ahlul halli wal aqd àwọn ni ó ma tọ́ wọn sọ́nà lórí bí wọ́n ṣe darí ayé torí pé ìdarí ayé ó wà ní ìbámu pẹ̀lú mọ́ ọlọ́wọ́n bá àti tànàbí sallallahu alaihi àìbẹ́ ẹ̀kọ́ ni ìdájọ́ nǹkan báyìí abẹ́ lò àwọn aláṣẹ àwọn alágbára láti lò ẹ̀ta àwọn afáà ló sọ pé ìdájọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣeré tẹ́tìrí pé àwọn àwọn afáà gẹ́gẹ́ ni wọ́n ní ipa tó ń kójú ní ibi ulul amri minkum àbí ọlọ́wọ́ bá lọ́sùn fáwọn tẹ́lá pàwọ́ láti ká tẹ̀lé wọn báwo láti wá nímọ̀ wọn táwọn bá mọ̀ wọn báwo láti tẹ̀lé wọn ayákanì aya mi ọlọ́ni wa idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'u bihi ọlọ́wọ́ bá ní nígbà tí alámọ̀rí bá dé bá wọn bọ́yá ìfọ̀kànbalẹ̀ ní àbí ìpayà ló ṣẹlẹ̀ sí wọn ni adha'u bihi ọlọ́ni wọn mọ́ apariwo káàkiri wọn mọ́ gbé káàkiri wa law radduhu ila ar wọ́n já ọ̀rọ̀ ìpadà sọ́dọ̀ ànábì لعلم وأولي الأمر منهم ولو ردوه إلى الرسول وأولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ọlọ́run tó bá yẹ kó bá ń dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ nẹ́bì àti àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú àwọn olùmọ̀ لعلمه الذين يستنبطونه منهم àwọn tí wọ́n lè ṣe ìsìnbá tí wọ́n lè fa ìdájọ́ yọ nínú ọ̀rọ̀ lọ́wọ́ bá ti sọ̀rọ̀ nẹ́bì sọ́lọ́sọ́lá fún àbá nímọ̀ nípa tó ṣẹlẹ̀ sí wọn yẹn nínú àwọn tó jẹ́ olùmọ̀ nínú ọ̀bá nímọ̀ nípa rẹ̀ torí pé kìí ṣe gbogbo dáadáa tó bá ṣẹlẹ̀ síyàn tó fìyàn ìbàrẹ̀ lè máa ń pariwo ẹ̀ kọta máa lọ dúró mẹ́lẹ̀ yìí kéde tí gbogbo agbó tó bá ṣẹlẹ̀ síyàn lè máa ń pariwo síta àwọn olùmọ̀ ní o bá sàlàyé wọn pé inú tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́ aburú padà ṣẹlẹ̀ sí wọn nítorí àwọn ìgbà tó ṣẹlẹ̀ sí wọn yẹn tó ṣe pẹ́ kó inú ẹ̀ kó jẹ́ fún wọn so náà bá pé ẹ̀sìn wà rí ọ̀dọ̀ wọn láti máa mú nínú àyà mi ọlọ́ni pàtàkì ahla dhikri in kuntum la ta'lamun ọlọ́ọ̀bá pín àwọn èèyàn sí méjì àwọn ahlu dhikri àti àwọn alladhina la ya'lamun in kuntum la ta'lamun ṣẹ́kù yẹn ní tí ó mú wa dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ àwọn olùmọ̀ o

kódà ìbáà ilé àfáà nílé wa ọmọ lọrin ní iṣẹ́ ìsìnmọ̀ ipé ewúrẹ́ lọrin àfáà ní àgùntàn lọrin ajá lọrin ṣébà ìsìn ìlọrin nìkan níwẹ̀ wà ọlọ́mọdé ìṣúlọ́bà tí ewúrẹ́ lọrin ó máa di àfá ewúrẹ́ ọ̀pá tí ó máa di àfá àgbákò tó ṣe irú àwọn tán sọ rúbá ọlọ́mọdé ìṣẹ́yìn lọ́bà tọ́rọ àgbà kò ní kí ewúrẹ́ ọba ọmọjá àbá agbọ́ta àbá ọba àbá ni ajá ọba àbá ni so ibà ní sí ìtàn rẹ̀ ní jẹ́nu àwọn ẹ̀mẹ́ ti lajú lọ rí sí o ìgbà ìmúnisìn ní gbogbo orúkà báwọn so ibà sí náà ìtàbájílẹ̀ ni pé ọlọ́ọ̀bà lọ subhanahu wa ta'ala ń dá wa padà lọ sí bí kama padà sọ́dọ̀ wọn fún níbi alámọ̀rí ẹ̀sìn wọn so yíba yìí sí bákan náà anábi sallallahu alaihi wasallam náà ń dá wa padà sọ́dọ̀ wọn anábi ní al-ulama warathatul anbiya ni wọ́n jogún àwọn kókún yẹ mọ́bà wá dàrú Ànábì wá sàlàyé rẹ̀ fún ara rẹ̀ wal anbiya lam yuwarrithu dinaran wala dirhaman àwọn Ànábì ọlọ́wọ́ bá táwà láwọn bá àwọn ni wọ́n fi ilẹ̀ fún àbá àwọn jẹ lam yuwarrithu wọn àwà rọ́sà àwọn àbá àlé dínà àti dirham ìtawà bá pẹ́ ológun yẹn wà innama warrathu al-ilm ìmọ̀ ni wọ́n gbé ilẹ̀ fáwọn àfáà táwọn àfáà jogun ìmọ̀ yìí pé àwọn ànẹ́bí ọlọ́ọ̀ba ìmọ̀ àwọn ànẹ́bí ọlọ́ọ̀ba àwọn àfáà ni wọ́n jogun ẹ̀ iṣẹ́ àwọn ànẹ́bí ọlọ́ọ̀ba àwọn àfáà ni wọ́n jogun sẹ́ àwọn ni ó máa Ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá gbá ìmọ̀ yìí mú ó ti gbá èrè tó tóbi tó pọ̀ ó ti gbá mú ni torí pé kódà hadith mi wà ní Muslim Ànábì ní láti mọ̀ àìṣàrọ̀ ní àbíyà ẹ̀rá wà náà ọlọ́run ọba lánúrọ̀ ẹnikẹ́ni jogun ti na sọ́dakọ̀ gbogbo tabá fílẹ̀ nínú dúkìá yìí tabakú ta sọ́dakọ̀ wọ́n fi ṣe nítorí Ànábì ká tó kú yìí kán náà ọmọdé ojogun kò jogun píìnì nínú ogun Ànábì sọ́lọ́ ewọ́ ní ọgbọ́n ojogun Ànábì ọlọ́ọ̀bá gbogbo tabá fílẹ̀ wọ́n sàárà lẹ́yìn wọn

Ànábì ní inna Allaha la yaqbidu al-ilma intizaa dájúdájú ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ò ní kó ìmọ̀ kú lórí ilẹ̀ intizaa yantazi'uhu bayna al-ibad Ànábì ní ọlọ́wọ́ bá ò ní kó ìmọ̀ kú lórí ilẹ̀ pẹ̀lú kọ́lọ̀ bá lè tẹ́lákà mú kọ́lọ̀ fáyọ kúrò báyà àwọn èèyàn tó jó dùmọ̀ àwọn olùmọ́ máa ń dé ìmọ̀mọ́lẹ̀ sínú báyà wọn ọlọ́wọ́ bá wá ní adábìdí inna Allah la yaqbidu al-ilma intiza'an yantazi'uhu bayna al-ibad wa fi riwaya min al-ibad walakin yaqbidu al-ilma bi qabdi al ṣùgbọ́n ọlọ́ọ̀bà lọ subhanahu wa ta'ala ma kó ìmọ̀ ńlẹ̀ pẹ̀lú mímú àwọn àfá àtọ́nà fi takókó ma àwọn tọ́lọ̀bà àdíkẹ́ lábí mú ìmọ̀ dúró àwọn tọ́lọ̀ fi jẹ́ kí ìmọ̀ máa ṣẹ́kù ọlọ́ọ̀bà wọn mú ọkó lórí ilẹ̀ bọ́lọ̀bà àdíkẹ́ bá ti mú ọkó lórí fadlu ulama ìbátan sàlàyé wọ́n jẹ́ múra ẹgbẹ́ ṣẹ́rí mọ́tù ulama musiba ma padà ká fún wa insha afọ a ikú àwọn àfá à àgbákò ní o tàbá ní musiba síyàn tí àfá bá kú gbogbo mùsùlùmí ayé ó yẹ musiba musiba nígbàtí ìkan náà àwọn tọ́rọ bàríká bí takókó mọ̀ ìmọ̀ lọ ní ẹ́ anábi sọlọ́sọ̀nà lọ́sọ bẹ́ẹ̀ pé wà láti yẹ kò bí tó lẹ́ìlmà bí kọ́bí sí ìlàmà hátà ìdàlàm yúbùkí àlìmà kéde hátà ìdàlàm yẹ́bùkọ́ àlìmà tó wípá pé ìdàlàm yẹ́bùkọ́ àlìmà ni wọ́n pàjẹ́ ìdàlàm yẹ́bùkọ́ àlìmù hátà ìdàlàm yúbùkí àlìmà ọlọ́ọ̀bá wọn máa pa wọn ẹyọ kọ̀ọ̀kan èjèèjì tí òfin ní tọ́lọ̀ọ̀bá òfin ní sẹ́ olùmọ̀ká kù lórí ilẹ̀ máa ọlọ́wọ́ pa ogun ọ̀tán yányá tí ò fi ní sẹ́ ẹnìkan kan náà olùmọ̀kù lórí ilẹ̀ mọ́ nígbà tí rẹ̀bá wá ṣẹlẹ̀ ìtàkọ́dá náàsù rúrúsàn jù hálà àwọn aláìmọ̀kànlá àwọn amúlólórí wọ́n náà wà mírù ẹgbẹ́ yín náà àwọn mírù ẹgbẹ́ yín sáwọn yíò mọ́mà rẹ̀ wọ́n náà wà mírù ẹgbẹ́ bẹ̀rẹ̀ látòrí tẹ̀bílì àtàbílẹ̀rìyún ẹwà wà ní ìrùn yí àtàwọn àsọmọgbé wọn àti gbogbo yí lápapọ̀ yí máa dáa tí bá bẹ̀rẹ̀ tí sọ̀rọ̀ nípa ìmà ṣe pé mo ní àwọn topic yẹ pé mo ní nǹkan mẹ́rin ló kó sínú ní ẹ̀ mo ń sì ń tọ́jú àwọn nǹkan kọ̀ọ̀kan ní ẹgbẹ́ mo yí sọ̀rọ̀ ní lórí wàláì kí ń ṣeré ìyìnbí tàbùkú wọn òun tó ní ẹmẹ́ pé ti bá lónìí wọn bẹ̀lá àríwọ̀n ṣàhádẹ́tù zúrù ní ẹ hadithu fi Abdurrahman ibn Abi Bakr gbà wà látọ̀rọ̀ Abu Bakr in padà débẹ̀ òun náà ni pé kí Ànábì sallallahu alaihi wasallam bí akthari al-kaba'ir ẹjẹjẹ lọ́bẹ̀ẹ́sìn torí àyíma yé padà débẹ̀ sí ní padà débẹ̀ mọ́ ànábì ní ẹjẹ́ ń fún yín ní òun ṣe ẹwà jẹ́ ń fún yín ní òun bí nípa tó tóbi jù nínú ẹ̀ṣẹ̀ qulna bala ya Rasulullah ó ní a nífẹ́ ní òjì tí ọlọ́ọ̀bá fún wa ní kíyà máa sì yá sí bàbá rẹ̀ wọ́n wà káà na mọ̀tẹ́kì àwọn fàjálàsà ìgbàtà nàbí sọ́rọ̀ yìí anábi pẹ̀gbẹ̀ lílẹ̀ nàbí wájú anábi ni aláwọ̀ ọlùzú aláwọ̀ ṣàhárà ìzú aláwọ̀ ọlùzú aláwọ̀ ṣàhárà ìzú aláwọ̀ ọlùzú aláwọ̀ ṣàhárà ìzú aláwọ̀ ọlùzú aláwọ̀ ṣàhárà ìzú aláwọ̀ abubakar ní bá nàbí ṣe ń tẹnu mọ́ ni hatta zanantu annahu la yasqutu tí mo fi bá nàbí bí a nàbí tí mo fi ròyìn pé bá nàbí ó ṣe máa wùlọ tàbí kí a mọ̀ bí dé rùkù ní dágẹ́ bá nàbí ṣe ń wíhun bí ṣe ń wílọ ni ṣahadatu zuur ìjẹ́rìí èké ni ká pé èèyàn ní tí ò sí lára rẹ̀ ìjẹ́rìí èké sì ni ká gbé ń tọ́wà lára èèyàn kú lára rẹ̀ bí kò sí pẹ̀lú ẹ̀ ìjẹ́rìí èké ni ẹ̀yin ò mọ̀ ní pé gbogbo àwọn tẹ́yìn ń pè láàfà súnnà yẹn ẹ̀yin ò mọ̀ pé ń jẹ́rìí lé wọn lórí ni antum shuhudullahi fil ard lànàbí sallallahu alaihi wasallam sọ ọ̀fí riwaya shuhada ẹlẹ́rìí ọlọ́wọ́n bá lẹ́jẹ́ lórí rẹ̀ kunu qawwamina lillahi shuhada bil qist walaw ala anfusikum awil walidain wal aqrabin tẹ́bá bẹ́ jẹ́rìí fún inú ìgbólé ní kí ẹ jẹ́ ẹkún nímọ̀ nípa tó fẹ́ jẹ́ ìdílé lórí ìwọ́gẹ́ múra rẹ̀ ìwọ́mà àfà súnnà tó fi sọ pé lágbájá àfà súnnà ni ìwọ́mà sọ ọmọ tó yí fi hàn rẹ̀ nínú súnnà ẹ̀ẹ́ torí pọ́dá ọ̀rọ̀ pẹ̀sí gẹ́sẹ̀ kò tó àbísìn ẹ́

àwọn ilé ìsinmi fríkà wá ní ẹ àwọn àrọ̀pẹ́ tó bá ṣe dáàrọ̀ gbẹ̀ni tó gẹ́lẹ̀ kò tó dé alùsùn náà ní tàbá ní ẹ̀ta tó náà sì máa yọ ọ̀yà ìwọ́n tí wọ́n kí kọ̀ọ̀kọ́ tí wọ́n mọ́jà mú kó tó

ẹ̀yìn ọmọ pẹ́ tẹ́síyà ni ẹni ẹ̀ ń fún ẹ̀sìn ọlọ́ọ̀bá mẹ́niyẹ wà tẹ́síyà yàtàkọ́jàmù alàtẹ́rbíyà àtẹ́síyà tó tàtàkọ́jàmù alàtẹ́rbíyà ìfọ̀mọ́ ìsàfọ̀mọ́ lọ́kọ̀kọ̀kọ̀rọ̀ sáájú nígbàtà bá fọ̀ nǹkan mọ́ láwárí àwọn èèyàn lórí tààjú pọ̀ mọ́ yẹn lórí tó píọ̀ láwárí àwọn èèyàn lè lórí ẹ̀ẹ̀fọ̀ nǹkan mọ́ ẹ̀dàkùn tó yọ lọ́run àwọn èèyàn ṣe gbìyànjú àti wòye sáwọn nǹkan náà èèyàn tó fẹ́ jákò nísìn yóò ọkọ̀ ṣe tẹ́síyà náà kó tó ṣe tẹ́lifíyà yóò ọkọ̀ ọkọ̀ náà kó tó gbé nǹkan ìwé tí bọ́ sínú gbókọ̀ bẹ̀rẹ̀ sí máa gbé nǹkan bẹ̀ yóò wù bọ́bẹ̀ sí ẹwà ọmọ sáà tẹ́síyà lọ́mọ ń ṣe ọkọ̀ mú tó lè kó bá wọn nǹkan yẹn kúrò nítorí pé ẹnu nǹkan yẹn nìkan ló ní kódà táwọn mẹ́bà tó ń wúrò tó máa rokú mọ́ lára àfẹ́yìn iṣẹ́ àfẹ́ e, epo lẹ́yìn tó bá dìbí ẹ̀sìn ẹwà ní ọgbọ̀rọ̀ sí tẹ́síyà fani ẹni gbogbo àwọn èèyàn lẹ́ wà láyé ti pọ̀ jù gbogbo náà láàrù súnnà ẹka ma ṣe kì ní ẹka ń dá wà lálẹ́ ẹka ń pín àwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹ̀sìn Islam ń pín àwọn èèyàn tòótọ́ fariqun fil jannah fariqun fis sa'ir lọ́wọ́ bá lè kò yí báyìí àwọn nǹkan yìí rẹ̀ àwọn nǹkan mani ń láti mọ̀ ní ètò yẹ́ kí wàhálà pọ̀ ní pé nǹkan ti dàrú gan jìnà nǹkan ti dàrú jìnà gan àwọn èèyàn òsì tó yẹ àwọn àgbò wọ́n tó ń dàrú sí ni ẹni tó bá ti ń da nǹkan rú rẹ̀ àwọn èèyàn pọ̀ lọ́dọ̀ wọn torí ẹ̀yìn náà wọ́n kí sọ pé àwọn tẹ̀bí rẹ̀ ni wọ́n ẹwúrú wọ́n rí táwọn tẹ̀bí gbogbo ọ̀bà yìí bá bọ́ sí ní ìsìn wọ́n tún gbọ́n ta àwọn tẹ̀bí papọ̀ máa wa ẹmà àtàwà tí wọ́n gbàgbà ń fi dígbò dí àwọn náà wá síbí tó bá wọn náà ti mà pé gbogbo ìta àzọ̀ tó lọ́wọ́ ẹ̀rẹ́nu ó dà wọ́n parí náà lè fẹ́ ìwọ̀n pé ìjọba ti pèsè ìjáde èyí tí ó bá tẹ̀lé yí lọ aláàrẹ ẹ̀yọ́ ọmọ ìyá wa nínú Islam ẹ̀yọ́ ọmọ ìyá alápọ̀lé ẹlọ́dìrí tẹ́fì ìbájú ṣe wá sí wàláì ẹ̀sàdọ̀gbọ́dẹ̀ parí pé ọbẹ̀ pè ń lọ jáde ni ẹlọ gbogbo nàtíjà wà sí rẹ̀ ẹlọ tó sì jáde láyé tẹ̀blígò lè ṣe wà sí láyé ìjáde torí pé wà sí mọ̀lá àgbàríkà tí ó bá ti pèsè ìbàdì jáde torí pé ìjáde yẹn rúkùnù ní afghani dínì orígun kan ní orígun ẹ̀sìn wa ní wàláì wọ́n lọ ṣe wà sí kò ṣe tẹ̀ṣkì ẹ̀ṣẹ́ ọ̀nà tán ẹ̀dàkùn àbẹ́nìkan sọ̀rọ̀ jọ kàjọ́ sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan jọ kan wọ́n ní ẹ̀ẹ́kà ti ń takọ àwọn ìdàkájọ́ ìná ẹni àwọn èèyàn kọ̀ wà sí wọn lórí mo ní kéènì àwọn tẹ̀blígì ni àwọn tmc ni àwọn woman ni o rẹ̀ lẹ́nì kan láyé tó yẹ túkọ́ lọ́bẹ̀ èèyàn kọ̀ wà sí kọ́ ní ọ̀rọ̀ wọ̀yá ti nàbí yìí wọlé sọmáhù áhàdù hadithu shafa'a ashafa'atu kubra anabi tó wájú bí i àti yàmà anabi ni ó wà kò ní sánàbì kankan lẹ́yìn rẹ̀ ويأتي رسول ومعه رجل ومعه رجلان bomi anabi yóò wà ẹnìkan tó wà lẹ́yìn rẹ̀ èèyàn méjì lọ́wọ́ lẹ́yìn anabi lẹ́yìn yóò anabi yóò wà kò ní sẹ́nì kankan lẹ́yìn rẹ̀ gbogbo àwọn nǹkan yìí rẹ̀ kò kí ń ṣe mìíyàwó láti bí wọn òdodo ìfàtàwọn yóò máa láìkì ẹ̀gán ẹ ìjọba gbé wà sí jàbàtà kalẹ̀ fún àwọn àpòtàkò jàbàtà ẹwọ bí gbogbo ìlú ṣe pọ̀ tó gbogbo àwọn ọ̀rọ̀ jàbàtà àwọn ìlú kalẹ̀ lọ yìí àwọn ìlú pọ̀ gan kí ló dé torí gbogbo ìlú jàbàtà ti hàn lémà omele yóò ṣe lọ́rùn omele yóò kan lẹ́sẹ̀ omele yóò kan lápá ó ti wá sí àwọn èèyàn gan yóò pé ẹ́ ó yẹ mọ́ bá aláwọ̀ sí wípé wà káwà tako jàbàtà dẹ́wò torí ó ti hàn wọ́n ní yàlá yé mà pé yé ẹ bá bá takọkùnrin lúwájá àwọn yẹ́wà lọ bàbí àti súnfí àti gbogbo ẹ̀jẹ́ tó máa ń para yìí ní gbogbogbò àmọ́ wà tábà ti èsì agárá ti wáṣà wà náà kí mọ́ wọn dáadáa ẹ̀yìn náà gbà kí kẹ́ tó lọ ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ nígbàtá yìí aládàlú àwọn òṣè sún aládàlú náà ṣe pé gbogbo àtẹ́yìn bá ti pé ẹ bá ti ní àdàlú o ta ní ọ́rà gbogbo tọba ti bá mẹ́ wọ́n náà mọ̀ ni bọ́bá mi ẹ̀ràn dédé tọ́rádàlú ló náà yí sàdàlú àwọn kọ́ sànú wa àwọn nǹkan yìí lè yáwọn yà Ànábì sallallahu alaihi wasallam pé ittakhadha an-nasu ru'usan juhala bí mo ti lọ́nìyẹ fasu'ilu fa'aftau bi ghayri ilmin Ànábì wọn mọ̀ wá bí wọ́n lè lè ẹ̀sìn àwọn náà máa ṣe fatuwa láì níma fadallu wa káyé kóyé wa wípé ajẹ́ ti a káwọn ku máa kú káwọn àwọn àfáà wọn pàtàkì tọ́pìkì yìí láfígbọ́rọ̀ ma àwọn wo àfáà súnnà àwọn àfáà ma wọn dáadáa ìròyìn tí ó wà bẹ lára tí ó jà òun náà ìròyìn tí ó bẹ lára ẹni tí ó jáfà súnnà àtàlékún gbogbo ìròyìn tá gbọ́dọ̀ rí lára ẹni tọ́jú ní súnnà gbogbo ìròyìn ẹlá gbọ́dọ̀ bá lára àfà súnnà àtàlékún tó wọ́n fi máa jẹ́ àfà láàrin wọn ṣẹ́tí ní gbogbo ẹni tẹ́ẹ̀ bá ti lè fún ní òdodo báyìí tí bá fi lè ń jiyàn tí fi lè ń ja òdodo níyàn kò kí ń sàfà ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك والحق ويهدي إلى صراط العزيز الحميد إنه صراط السبع الله بعض ويرى الذين أوتوا العلم يرى أنت يا أولي ما تقول يقول أما المفسرون جاكوا يقول يعلمني ويعلم الذين أوتوا العلم الذي أنزل إليك إن كان القرآن ما هو ويرى روى يا قرآن بالتفسير منكر نعم àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ àwọn ní ó ma ń tàà sọ̀kalẹ̀ fún wà náà ìsọ́tàṣà lódòdó tó ń kí ní òjè ká mà lódòdó ìmà gbogbo ẹnikẹ́ni tí a bá ti fún ní tí wọ́n sọ̀kalẹ̀ fún ànábì lódòdó rẹ̀ tí ń takò tí ń já níyàn kèéso olùmọ̀ torí pé gbogbo olùmọ̀ láyé tẹ́bá fún lódòdó wà láyọ́ mà lódòdó kò sí ní takò ní alimọ́mù sáàbì sọ pé ma aradtu al-haqq ala ahadin faqabila in gbé òdodo lọ bá ẹnìkan rí láyé kí n sàlàyé òdodo fún wá gbà àbíkẹ́ ni ẹ tóbi níwájú mi mi ìjẹ́ gbé òdodo lọ bá ẹnìkan rí láyé gbé òdodo ní kọ́ wá takò àbí kí ẹni yẹ kó jábọ́ lójú mi pọ́mọ yẹ̀yẹ́ ni torí pé olùmọ̀ ò ní takò òdodo láyé tó gbé tí bá bá olùmọ̀ ṣe pàǹpà ẹsẹ̀kẹsẹ̀ níwìn ní ẹ̀ tí bá dì fi máa hàn kò ní tapò ma ọ̀nà rá ọ̀rọ̀ lẹ́sọ ìtọ́ ó ti mọ̀ pé mọ̀lẹ̀ ló jáde ṣùgbọ́n lódò aláì kò síbẹ̀ sí lè fún láyé yọ́sà máa yìí náà ni ẹwà wọn jàbàtà gbogbo ẹ̀rí tẹ́bá fún wá láyé ìjàbà tó fèsì o pé kò ní fèsì wí rọ́dẹ̀ ẹ̀rí kan ẹni tó nímà nípa ọlọ́run bá tó nímà bọ́lọ̀ ṣe máa ń ṣèyàn tó sì nímà nípa òdodo tó sì nímọ̀ nípa ìtẹ̀yàmà tó sì nímọ̀ nípa náà àtàjẹ́ náà ẹ̀rí fún òdodo kó yí láyé tó ti mọ́ bí ti tọ́rọ̀ wọn jà sí sọ́hàwàlálá ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olùmọ̀ nípa tafsir wọ́n láwọn tí àyàn bá wí àwọn àfá Yahudi bí àwọn Abdullahi ibn Salam nígbà tó dúdú sọ̀kalẹ̀ fún ànábì sọ̀lásọ̀lá bí Najashi ìgbà tó dúdú sọ̀kalẹ̀ tí wọ́n gbọ́ ẹ̀jẹ̀kẹsẹ̀ náà kó dòdò ní ànábì ọlọ́lẹ̀lẹ̀ wọ́n sì bànà torí pé ìmọ̀ ń bẹ lára wọn ìmọ̀ tí ń bẹ lára wọn tẹ́lẹ̀ fún ó sì mà náà tọ́bádé àdíbò sì mà kó dòdò àwọn kan gbogbo èèyàn lápapọ̀ náà ní ń bá wí ilé náà sì lórí ilẹ̀ jù náà àti yahud àti nasọ́ọ̀ àtàwọn musulmi gbogbo ẹnikẹ́ni tó bá ti rí òdodo báyìí tẹ́ẹ̀kún lódodo báyìí tí ó sì takò tó gbàkó òdodo ni òun lólùmọ̀ kí sàwọn tẹ́mà bá ti jẹ́ láti jọ yìí lórí ọ̀rọ̀ tó clear ẹ̀dàkùn tó lọ náà bá ọ̀rọ̀ al ìyẹ̀kọ́ máa ṣe ẹ̀ àti kọ̀lẹ́kọ̀ọ́ àìdí láti jọ yìí eléyìí báyìí eléyìí báyìí kíbùrù nìyẹn sẹ́wọ̀n tẹ́mẹ̀ ní kíbùrù batrul haqqi wa ghamtun nas Ànábì sallallahu alaihi wasallam yẹ fọ́rẹ̀ batrul haqqi kí yàrá òun báyìí kó sì máa takò wa ghamtun nas àti ẹ̀mà bojú tẹ́tẹ́gbẹ́lú àwọn èèyàn pé kí ni wọ́n jámá ọmọ yẹn á jẹ́ tọ́mọ òkúrọ̀ yẹn á sì kọ́ lẹ́kọ̀ọ́ batrul haqqi kárùn-ún ló ká tàkó ń bẹ kátó ojú wúwẹ́ jẹ́ orí jákútẹ́ kátó fi wà àwọn èèyàn ń bẹ ọlọ́run kó sàánúwà ẹjẹ́ tààrà lọ sí ibi kìníkan inú àwọn kan tí ó wípé tabala ń wà lùsúnnà wà jama'a ìfìyànrin lẹ̀ pé lápájá onísúnnà ni bèèlé àfáà súnnà kò rọrùn nǹkan tó nílẹ̀ nínú usulu alìsúnà tó jama'a ní pé ìròyìn ẹ ìròyìn àwọn usulu alìsúnà tó jama'a kò gbọdọ̀ pé lára ẹ̀yàn ká tó gbà ìpé súnni àwọn ìpínlẹ̀ tí alìsúnà tó jama'a rìn lórí ẹ̀sẹ̀ ó gbọdọ̀ pé lára ẹ̀yàn ká tó gbà pé súnni ká tó gbà pé salafi alimam alimamu al-Barbahari nínú tírà wọn wọ́n sọ̀rọ̀ kan wọ́n ni la yahillu li rajulin muslimi an yaqula fulanun sahibu sunna hatta ya'lama annahu qad ijtama'at fihi khisalu sunna wa la yuqalu sahibu sunna hatta tajtami'a fihi sunnatu kulluha wọ́n ni la yahillu li rajulin muslimi kò tọ́ bẹ́ẹ̀ nìkẹ́kẹ́ tó jẹ́ musulmi kọ̀tọ́ fún ẹni kẹ́kẹ́ tó jẹ́ musulmi an yà kúlẹ̀ fulani sọ́hìbù súnnà kọ́ ọmọ ìpìyàn lóní súnnà oní súnnà hatta ya alama kí tó fi ní ìmà kí tó fi dá olójú annahu qad ijtama'at fihi khisal súnnà pé gbogbo ìwà súnnà gbogbo ìròyìn súnnà ti èyàn gbọ́dọ̀ pẹ̀lẹ̀ lórí súnnà hátà tẹ̀sítẹ́mì àti ìsúnnà tó kúrò wà títí tí gbogbo òṣùlù àrí súnnà fi pèsè lára pátápátá ta ní sọ̀rọ̀ jama naam al'imamu al-barbahari al'imamu al-barbahari gbogbo àwọn ṣirú tẹ́mẹ̀wáká gbogbo àwọn àfáà tán iṣẹ́ súnnà al-barbahari ṣẹ́ àti Sheikh Yahya an-Najmi ni àbí sheikh abdulkarim al-ali al-aqil àbí sheikh sọ́rí òtèmí ni o àbí sheikh ar-rajihi abdulaziz ar-rajihi ni o àbí sheikh rabi al-madkhali ni tápẹ̀ ní tápẹ̀ ní wọ́n pẹ̀ tíra wọn eh, sheikh abdulkarim eh, rabi ibn hadi al-madkhali kìníkà albari inayatul bari inayatul bari lórúkọ síra ẹ̀ gbogbo àwọn ṣubú tẹ́mẹ̀ láǹfààní àti ká kò sẹ́nìkan tó jẹ́mẹ̀ tó ní alimọ́mù barbahari tí ń sọ yìí sọ sọ gbogbo wọn pátá ní wọn fẹnu kò lórí pé ká tó pèèyàn láàrín súnnà sí ìmọ̀ ó sì gbọ́dọ̀ mọ̀ ọ gbọ́dọ̀ gbé ẹni yẹn sórí gbogbo òsùlù yẹn kó orí kó pé lára rẹ̀ pátápátá gbogbo ẹ gbọ́dọ̀ pé kò tó sọ pé onísúnnà ni tó ọ̀bá ti lè ṣe bẹ́ẹ̀ tó fi ń pẹ̀yàn lórí súnnà tó nímọ̀ nípa ìjọ onísúnnà tó ń pẹ̀yàn ẹ̀ṣẹ̀ ló ń dá torí ẹ̀rẹ́ ìjẹ́ láwọn tí kẹ́kí yànbọn ní súnnà yẹn láì ní láìsẹ́ǹsì yẹn àgbákò tó ń dálẹ̀ sáré ọlọ́run kó dáhùn kó sànú wa alimamu ahmed rahimahullahu ta'ala bàtà wọn ń sàlàyé wọ́n ní wọ́n ka usulu 50 àwọn usulu 50 wọ́n ní wa hadhihi usulu lazima allati man taraka minha khaslatan man taraka minha khaslatan lam yaqbalha wa lam yu'min biha lam yakun min ahliha wọ́n láwọn ilé ìlàwọn ìpìnlẹ̀ tó jọ́ ọ̀rọ̀ ẹ̀yà ilé ìfẹ́ yẹ́ pẹ́ tí yẹ bá fi ẹyọ kan lẹ̀ nínú ẹ̀ mẹ̀ntàrọ̀tà mìíràn kọ́sìlẹ́tà tí ẹ bá fi ẹyọ kẹ́lẹ̀ nínú ẹ̀ lámìyàkùbálà olóhùn ọ̀bá wọlé wà lámìyàkùn bí ha olóhùn onígbàgbọ́ sí lámìyàkùn mi àhàrí àkòrí jálù súnnà nínú 50 ìyẹ́gbà 49 ẹyọ kàpéré náà pẹ̀lú àmìyàmẹ̀lẹ́ rẹ̀ pé ìyapa mẹ́rin yóò kò sí ọ̀yọ̀ jálù súnnà àyíjẹ́ kan wọ́n bẹ̀rù pẹ̀ báyìí àyíjẹ́ kan olókóbà náà adam alayhi salatu salam àyíjẹ́ kan olókóbà wọn báyìí alíwìlá ẹ̀rọ tó lọ rí tó yí báyìí ìyẹn lè ṣe àyíṣẹ́ ọkàn pé níjọ́ ìyá ìlú islam àyílẹ́kọ̀ọ́ من ترك أمرا مجمع عليه متواترا معلوما من الدين بالضرورة tí ẹ bá bẹ̀rẹ̀ fi nǹkan kẹ́lẹ̀ nínú alámọ̀dé sí ẹyọ kan mújìmá àrí tí ìjìmá ìwà lórí nǹkan yẹn mutawatir tó yẹ kí ẹ̀rí wá lórí ẹ̀yà ń kúrú ní màìlúmọ̀ mílẹ̀ jẹ́ níbi tọ́wọ́ táà màpá rẹ̀ sí ní lọ́rọ̀ ẹ̀yà tí gbogbo èèyàn màpá rẹ̀ sí nílé tó ní bẹ́ẹ̀ yóò jáde kó náà belé àfáàsúnnà belé àfáàsúnnà mo rò pé ẹjẹ́ mi padà síbi ìmọ̀ òtún ẹ̀bá ẹjẹ́ padà wálé sínú tọ́píkì bóyá ṣe bá débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà ma tó lè láǹfààní àti mẹ́nubà náà ma lákọ̀ọ́kọ́ mo ní kéfà náàrífù aláàkọ́ ni kéfà ẹlẹ́kejì náàrífù ulama ẹlẹ́kẹta súnnà lẹ́lẹ́kẹrin kéfà náàrífù ulama súnnà báwo láyé fẹ́ máa fà súnnà ọ̀rọ̀ tó pàtàkì ni báwo la ìfẹ́ máa fa sunna ṣẹ̀tìrí ká máa wá kèé fíyà nkẹ́kẹ́ káàkiri ká máa wá báwo ni nǹkan ṣe rí káàkiri nínú àwọn ọ̀nà tó máa ràn lọ́wọ́ láti mọ nǹkan ni fẹ́ nǹkan mo fẹ́ mọ̀ orí báyìí orí báyìí orí báyìí yẹn máa ń jẹ́ kéèyàn mọ nǹkan lámàdájú èyí ò ní jà nǹkan rúpapọ̀ mọ́ra wọn nǹkan tí ó jọra wọn ò fi ní máa dàbí kankan náà lójú iso. ṣe bá rí bákan náà rẹ̀ máàrífà náà náàrífà eléyìí láti máàrífà ni mímọ̀ ẹ̀ka tí gbogbo agbọ̀dọ̀ wá ní agbọ̀dọ̀ wá ìmọ̀ nípa àwọn wọlágbà ابن سيرين رحمه الله تعالى ذو مقدمة صحيح مسلم مقدمة صحيح مسلم ولإن هذا العلم دين فانظروا عمن تأخذون دين دينكم فانظروا عمن تأخذون دينكم إبواكني إبوامي إن هذا العلم دين فلينظر أحدكم عمن يأخذ دينه ابن سيرين نسأليه ما يما ẹ̀sìn ni ìmà ẹ̀sìn ni kẹ́ni kọ̀ọ̀kan yín ẹ̀wòye dáadáa ẹwà dáadáa ẹ̀fòjúlẹ̀ dáadáa ẹ̀ṣèwádìí dáadáa ibò lẹ́ni fẹ́ mú ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tá a bá lọ ń kéwú lọ́dọ̀ rẹ̀ à ń kọ́ gbogbo ẹnikẹ́ni tá a bá ń lọ sí halqa rẹ̀ tá a lọ sí wáàsí rẹ̀ à ń lọ kwẹ́sì lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kan ẹ̀sà ẹ̀sà alẹ́ mú ẹ̀sìn yín látọ̀dọ̀ rẹ̀ ẹ̀sà àwọn salaful umma wọn a máa sa ẹ̀sà tani mú mẹ́sìn lámìyàkúrú yasaluna àrí isnad àwọn sálà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò kí ń bèèrè isnad lọ́wọ́ àwọn èèyàn pé àwọn olè gba ìmọ̀ látọ̀dọ̀ wọn wọn kí ń bèèrè rẹ̀ kìí wọlé ti gba hadith wípé hadith ìmọ̀ ni ma ń padà wọ́n ti bá débi tí máa sàlàyé tanú pé ní tani ẹ̀dàmá èyí tí mo ti ń sàlàyé lọ́wọ́ báyìí pé báwo láti mọ̀ wọn báwo láti ibo láti mú mọ̀ wọn lámìyàkúrú yasaluna àrí isnad wọn kí lèrè ìsìnàrù tẹ́lẹ̀ ìgbàyẹ ìgbà tí wà lọ́wọ́ sí ìdí táwọn oníbídà òsì tí ó ti ṣẹlẹ̀ wàlámà wákàtí fitna wàlámà wákàtí fitna tù nígbàtí fitna wá dé sún islam kọlu samu lana rijala ìgbàyẹ lórí pé ọya ẹjápọ̀ àwọn èèyàn tẹ́ gba ìmọ̀ látọ̀dọ̀ wọn àwọn kí ń gba ìmọ̀ láìmọ̀ ẹni tá gba ìsìnlọ́dọ̀ rẹ̀ samu lana rijala kò fayúndọ̀rù fayúndọ̀rù fayúndọ̀rù fayúndọ̀rù وإذا كان من آل البدع فلا يؤخذ بحديثه àwa wòye sí àwọn èèyàn tí wọ́n bá dárúkọ tó bá yẹ pé àwọn alìsúnnà ní agbàmà látọ̀dọ̀ wọn tó bá yẹ pé àwọn oníbídíà ní ànígbàmà látọ̀dọ̀ wọn ànígbà ìmọ̀ látọ̀dọ̀ àwọn oníbídíà nínú àwọn ẹni tó wá fún ọlọ́bàá ni wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar wala tarkanu ila alladhina zalamu ọlọ́wọ́n bá yẹ ò gbọ́dọ̀ gbára lé àwọn tí wọ́n jẹ́ alábòsí alladhina zalamu àwọn oníbídá min alladhina zalamu إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين فتصبحوا على ما فعلتم نادمين wọ́n náà bá lọ́sùmọ́ àtàlá ní ká mọ́gbà kọ́ bá rú fásitì kan so ọlọ́wọ́ bá ní wà látàrí kẹnu ìlàlẹ̀dí na ọlọ́mù ọlọ́ni ẹ̀wù gbọ́dọ̀ gbára lé kẹ́lọ́mọ́ gbáyìmá kẹgbẹ́mí sí sọ́jà àwọn tọ́jẹ́ oníbídá fatamassakumu náà kí náà má bàa gba yín mú kí a má bàa jóná ẹ bá ṣe rẹ̀ ẹ̀rí yìí nínú àwọn ẹ̀rí táwọn afá sónà máa ń lò pé yóò nígbà ìmọ̀ lọ́dọ̀ ní bídá ẹ̀ làsíyàmọ́ ìmẹ̀sìn pàápàá jùlọ ìmẹ̀sìn àtàwọn wàsáyìlúwẹ̀ àtàwọn akàsọ̀ àwọn orin jẹ́ta fi mọ́ ìmẹ̀sìn so yí báyìí ẹ̀rí àwọn sọ́lá ọlọ́ọ̀bà lọ́sùn àtàlá sọ pé láti tẹ́kìtù bí tọ́nàtà mìjúnìkùn láyẹ̀lúnàkùn kọbálà ọlọ́ọ̀bá ní ẹ̀rù gbọ́dọ̀ mú àwọn kẹ̀kẹ́ ní bìtọ́nà bìtọ́nà ni ẹni tó súnmọ́ ni ìtàbùfẹ́ ní bìtọ́nà òun náà ni ó dàgẹ́ bí aṣọ tó súnmọ́ ikùn bí síngilẹ́tì olóṣúnmọ́ kù jùlọ sẹ́bí láti bá tọ́nù látẹ̀tẹ̀kìdù mìndúnìkù mìndúnìkù ẹni tí ó bá ti sáàlù súnnà bí ti yí mìndúnìkù látẹ̀tẹ̀kìdù bí kọ́nà láyàlúnàkùn kọbálà torí pé àwọn tí ẹ mú níbi kọ́nà yìí wọ́n sinmi lórí bá burú sí báyìí sáwọn ní bídíà sinmi bẹ́ẹ̀ tó bídíà ni sí wọ́n ṣùgbọ́n ayyúhùmá àkọwàmúnadíyà wà ahsanu kílà tàbí pẹ̀pẹ̀ rẹ̀ dájú náà méjèèjì tàbí yẹn sórí tàbí yẹn sórí bú nínú àwọn sẹ́ni tí pẹ̀yẹ̀ sí súnnà lábẹ́ tí sí ìbídá náà gbogbo ẹni tó bá ti lè mú oníbíjà lẹ́ni tí ọ̀rọ̀ máa kọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ó ti mú oníbì tọ́nà torí kò síbì tọ́nà kan tó jù báyẹn torí pé in tó ga jù nínú àmánà ló gbé sí lọ́dọ̀ rẹ̀ àmánà ẹ̀sìn ló gbé sí lọ́dọ̀ ọ̀nà ọgbà ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ọmọ ẹgbẹ́ ni tábà ìgbà tó bàbá Allah subhanahu wa ta'ala ròyìn Jibril allamahu shadidul quwa dhu mirratin fastawa wa huwa ala hubukil a'la nínú kọmọ fẹ́ka àwọn ròyìn kan bẹ̀rẹ̀ bẹ̀ẹ̀tọ́ mọ̀tọ́ in sánmà àmì ìbí mọ̀ fẹ́ka nìyà nínú suratu takwir níbàrí mọ̀tọ́ in sánmà àmì gbàtọ́ ẹni tá a máa tẹ̀lé ni ẹni tí a máa tẹ̀lé ni sáàmà lọ́dọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ yẹn náà sáàmà àmín ẹni fọkànbalẹ̀ tá a lè gbérí sálà lè lọ́wọ́ ni ẹni tá a gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ ní fọkànbalẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ ẹ̀rin àyẹ̀ ah, bá ní àgbàkòjì sí yẹn ọlọ́run mọ́jẹ́ ráwà kò sí wáwọ̀ anábi sọ́lọ́sọ́ ní allah ta'manuni wa ana aminu man fi sama tẹ́ ẹ̀yìn fọkànbalẹ̀ sí lọ́dọ̀ ni tó ìjẹ́ pọ́bá tí wọ́n jẹ́ lórí gbé ìsáàlà rẹ̀ ẹni tí a bá gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ inú ìròyìn tó gbọdọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ni pé àmánà gbọdọ̀ wà lọ́dọ̀ rẹ̀ kò sí àmánà lọ́dọ̀ àwọn oníbíjà ìtàn pẹ̀lá mẹ́rin ní pé bá ṣe gbé fún wa ní ká gbé báwọn èèyàn ṣe bí wọ́n ṣe gbé ẹ̀sìn fún nígbà ní gbé fún yín náà ṣe kò tí kìí sí kò tí yọ fún bẹ́ ẹ̀yìn wá ní ká máa lọ sí muhadarat àwọn ila bid'atihim wa yurawwijuna bid'atahum àwọn tí wọ́n tán pẹ̀lú sí bídá àwájú fẹ́ gba súnà ẹwà ní ká lọ máa gba súnà lọ́dọ̀ àwọn onídídá tàyọ́ kúrò ìpọ̀rọ̀ yìí takora wọn tí ẹ bá fẹ́ gba súnà olórí súnà lẹ́sì lọ gba tí ẹ bá fẹ́ gba bídíà ní kọlọ̀ sọ́dọ̀ àwọn onídídá ṣe bí tẹ̀yẹ̀ bá ní lọ́nà àbí ó takora بدون محاربة البدعة وأهلها فهو كذاب gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun pẹ̀pẹ̀ sí súnnà kò wá máa gbógun ti bídá àtàwọn oníbídá òkúrọ́ ní pẹ̀pẹ̀ sí súnnà ومن زعم أنه يدعو إلى التوحيد بدون محاربة الشرك وأهله فهو كذاب gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé òun pẹ̀pẹ̀ sí tawhid kò wá máa gbógun ti ẹbọ àtàwọn tí ومن زعم أنه يدعو إلى العلم بدون محاربة الجهل فهو كذاب ẹ̀rọ tó bá lóòun pẹ̀gbẹ̀ sí máa ọwá já ìmọ̀kan lógún ìmọ̀wọ̀n náà pẹ̀gbẹ̀ sí لابد من محاربة البدع لابد من محاربة أهل البدع ọgbọ̀rọ̀ já bídà àtàwọn tí ń ṣe bídà lógún ni torí pé albídà àti láti wọ́n mú jù yóò láwọn ẹgbẹ́ ṣọ́pàá pẹ̀pẹ̀ sí ẹ̀rí gbọ́ ẹ́ yóò láwọn tí ó mọ̀ pẹ̀pẹ̀ sí bídá ẹgbẹ́ jẹ́ pé súnnà náà ní pẹ̀pẹ̀ sí rẹ̀ yóò láwọn olùpẹ̀pẹ̀ rẹ̀ sọ́pàá a sì gbọ́dọ̀ wá dáadáa kárí pé ìròyìn ìgbà ìmọ̀ tàfẹ́gbà lọ́dọ̀ rẹ̀ ó pè sí lára ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ti lọ tí wọ́n sọnù látara àwọn àfáà ní wàlọ́hì látara àwọn àfáà tó gba ìmọ̀ lọ́dọ̀ wọn ẹlòmí ìdí àṣáàrí torí pé ọ̀dọ̀ àfáà àṣáàrí ọ̀dọ̀ ìgbà ṣùgbọ́n ibi tó ti kàgbákò ìròrí burúkú látọ̀dọ̀ àwọn tí ó ti kẹ́kọ̀ọ́ ẹlòmíì di súfí ẹlòmíì di kọrìjí ẹlòmíì di jahmi ẹlòmíì di mẹ̀tẹ́zìlì ẹlòmíì di kọ́dárì látara pé ó gba ìmọ̀ lọ́dà wọn tàwí ìtú ọ̀rọ̀ sí lórí ni fa asbaha minhu ọba dára wọn wàyà dúkú ẹ̀hù ó ń dìfẹ́ ní wọn wàyà dúró ilé ìhìn ó ń gbogbo lọ́sọ́dọ̀ wọn wàyùdáàfí ẹ̀nhùn ó ń dáàbòbò wọn lè annahum ìlàmáà turpa wa fara ni ṣe bá yìí sí ìkàtà sí kọ ni ẹ in tó sì rí lòdòdó ni ẹ ṣe bá yìí sí ọlọ́wà kọ́dá kó sàánà lọ mélòó èèyàn ló ti sọ̀nà látara à ń kẹ́kọ̀ọ́ pé gbọ́wà sí jàbàtà kódà ẹlòmí níbi pé mọ́ kàfẹ́ máa rẹ́rìn lásán ní ó ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ẹ̀ká tí wọ́n mú pa mílẹ̀rìn náà ẹ̀lákùntí lọ́lọ́ ẹ̀rin lọ wá ní ayé ẹ̀rin lọ wá ní láyé tó wà ní pé kọ́mẹ́dì ń wọ owó púpọ̀ àwọn bá sàlánkọ́ tó wà ní pásíkù ẹ̀rọ ibi sòfò ẹ̀rin wọ́n ni jàbàtà gama ló mọ̀ dápáyàn kan pápá kọ̀mẹ́rin dápáyàn kọ̀mẹ́kún dápáyàn lẹ́yìn tí ó bá sàtí so gbogbo tó bá ti rẹ́rin bí wáṣí jàbàtà gan àrùn bẹ̀lẹ́ mi rẹ̀ wáṣí tó gbé tí èyàn bá ń gbọ́n pàmí tó pèyàn fẹ́ yọ àwọn àbúrú tó wà mẹ́ta yóò sì dágbà wọ́n gúnmi yóò bẹ̀ wàlọ́ ìyí kí wà kọ̀m̀pọ́tébù rárá nítorí mẹ́rin pàdé mo ti gbọ́ ní sí ilé lọ́dún mẹ́ta ò tí mo fi ṣe àwọn ìgbà ẹni mo gbọ́ tí mo mọ́ ń kọ́ tẹ̀ fún mo mọ́ ń kọ́ tí ọ̀rọ̀ jàbàtà ni nítorí mọ́ ń bá lórí òkúrọ́ ni ọkùnrin yẹn tẹ́bà ti ń kìí bí orí sẹ́ńbì so nítorí wọ́n bà wá jí kọ́n bà wá sọlúwà rẹ̀ jí nǹkan mìí láwùjọ níwà plé rẹ̀ sẹ́yìn lára ti gbọ́ta hmm, ayẹ́jẹ̀ wá dánáyà tí mo wọ́n bí ń gbọ́ ń gbà yẹn ni tó wà yẹn tí ma ń gbọ́ náà mo fi ọlọ́wà búra ah! ìmọ̀ comfortable tí mo bá comfortable ah

kápẹ́ ah, mùsùlùmí ní kèfèrí ohun ah èmi ọ̀rẹ́ tó sáájú ìjàbàtà àgbà ní o àkọ́kọ́ nù ní kápẹ́ mùsùlùmí ní kèfèrí tó tó bàbá lọ ń gbọ́ wà sí ẹ̀rẹ́ wọ́n náà wàláhì ó súnmọ́ gbogbo àdàjí jábájì bẹ́ẹ̀ ni tó bá ń gbọ́ wà sí àwọn ẹlòmínà ìtẹ́lòmí ìdí padà dìdàkúdà nínú súnnà lónìí ẹgbẹ́ ìròrí burúkú ní gbé káàkiri àwọn tí wọ́n jẹ́ oní ìsọkúsọ nínú àwọn

àwọn kan tó yẹ́ tó kódà tí àdámọ̀ ìyẹn bá já èyàn borí ẹ̀sì rẹ̀ lórí ọmọ takò tó yẹ́ ordinary ní kádámọ̀ ìyẹn kàdá lásán èyàn borí ara ìdí ẹkùnrin lápẹjú mi nísì kíyàn kíyàn dúnú tó nídìí àbákù tí a pé kódà kò nídìí ẹ̀rí ní òmìnà pé wà láì nǹkan gidi ní kíyàn bá dúnú tó nídìí àbákù kò nídìí ẹ̀rí kan torí pé níkàbí ọlẹ́rẹ̀ wípé tí wọ́n náà bá rí ẹnìkan tí ń fi ìnira kàn ọ́ ládùúgbò nínú ní ọ lára gan

kí wá ní àrọ̀ láàrin àfáà súnà tàbá àbídíà tàbá yẹ pé tó bídà bá kúwà tó bánú jẹ́ pàgbàkó tó ṣe wá ẹ̀rí mi gbọ́ ìbà aláàbá súnà tó bá kú sẹ́ a máa bánú jẹ́ àgbàkó sí wá oníbídà náà tó wá kú àtọ̀ àwọn bánú jẹ́ kí wá ní àtọ̀ láàrin oníbídà tàbá súnà ajẹ́gbẹ́ tó níbídà bá kú ẹ̀ká dúró ní ìgbà tó ní súnà bá kú mọ̀ wá bá fítọ̀ tó dáa ní wọ́n ni àdìmọ́ Ibn Taymiyyah rahimahullah ta'ala nínú dákù ta'arud al-aql wan-naql wọ́n ni al-aql as-salim la yata'aradu ma'a an-nusus látàrí tó bá lálàáfẹ́ òfin takẹ̀rí ń bá dámọ́ mẹ́dé ìyàmú tó bá dákáyọ mẹ́dé ìyàmú ni

ọlọ́ọ̀bọ̀ lábọ̀ ọlọ́run kan wọ́n bẹ́yẹ̀ bá wá yóò fẹ́ sí ọlọ́run tẹ́lúpọ̀ lákáyọ ọmọ ẹ̀dẹ́ ni ò gbé ọ̀rọ̀ ilẹ́ gbé so ibá la yukallifu Allahu nafsan illa wus'aha bí ẹ̀nà ti jẹ́ lábàlá náà báwo láti máa kí náà ń pè ní ìmà kí náà ń pè ní ìmà ìmà nǹkan tó pọ̀ ní ìmà nǹkan tó pọ̀ ní tààrífù tó dáadù fún mà òun náà ni gbogbo tẹ́yìn bá ti lè mà láyé tí ó ṣàǹfààní fún láyé àtàkìyàmà tí ó ṣàǹfààní fún tó ẹ́sì pé ìmà ó sì wà kó tó mà ní tẹ́yìn ọba ti kọkù ní ìmà ẹ̀dá ní mà ní ọwà kan sí méjì tẹ́gbẹ́gbẹ́ sọ nísìnyí

pẹ̀lú ẹsẹ̀ orin méjì tí ó jọra alimami na fayi rahimallahu ta'ala wani al'ilmu qala allahu qala rasuluhu qala sahaba bi laysa bit tamwin al'ilmu nǹkan tan pè ní ìmọ̀ qala allah o náà ni ọlọ́wọ́ bá sọ gbogbo ẹnikẹ́ni tó bá ti ma nǹkan tọ́lọ́wọ́ bá sọ tó lè gbọ́ ọlọ́wọ́ bá yé tọ́nà bá ń sọ̀rọ̀ ó dẹ̀ lè fa ìdájọ́ yọ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ẹgbọ́n múlé wí ó lè gbọ́ ọlọ́wọ́ bá yé tọ́nà bá ń sọ̀rọ̀ ó lè fa ìdájọ́ yọ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ó kọ iye ó lè pàdájẹ́ yọ mẹ́ olùmọ̀ ẹni tí ó wà nímọ̀ nípa méjèèjì ó láwọn irinṣẹ́ kan tó gbọ́dọ̀ ṣe rí ẹni tí ó nímọ̀ nípa ọ̀rọ̀ náà bá tí ó sì pàdájẹ́ yọ nípa nínú ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ an-nasikh wal-mansukh ó gbọ́dọ̀ nímọ̀ nípa ayé àṣà tí wọ́n ti parẹ́ àdílé tàbí parẹ́ mọ̀ nítorí pé kọ́mọ̀ lọ fi ayé mẹ́ ìdájọ́ tó ti parẹ́ ṣe bá yìí sí ó gbọ́rọ̀ mọ́dàdà alìmọ́tọ́lọ́pọ̀ alìmọ́kọ́yà kí ní wọ́n jùlẹ̀ gbọ́rọ̀ jù wọ́n ti dé ní báyìí ó gbọ́rọ̀ má kọ́bà lọ jù wọ́n ti dé tí ó sì mọ̀ wọ́n ti dé láyé kọ́bà lọ má jùlẹ̀ báwọn yàn tọ́bà wọ́n sì jùlẹ̀ mọ́ ọlọ́n ti dé alìmọ́tọ́lọ́pọ̀ alìmọ́kọ́sọ̀l wọ́n fi kéré lẹ́ni gbọ́rọ̀ jù ni wọ́n sàlàyé ẹ̀kọ́ mi gbogbo ọgbọ́rọ̀ má ẹni tí ó bá wá ma súnnà tàbí kọ́lá rọ̀súlù irú ẹni bẹ́ẹ̀ ọmọdọ̀ ma eléyìí tọ́lá làáfíà nínú ọ̀rọ̀ tàbí jù sọ́dà nẹ́bí àtẹ́lẹ̀ tí ọ̀lá làáfíà ya'rifu sahihahu min sahihi yóò máa rí tọ́lá làáfíà àtẹ́lẹ̀ tọ́lá làáfíà kọ́ máa bá àlọ́ máa pàdé sí ọ̀lá làáfíà sí dájọ́ kódà yóò mẹ́lẹ̀ tọ́ para wọ́n rẹ̀mù hàdí kò yíba yìí àtàwọn ìfún àmì bẹ̀rẹ̀ lábẹ̀rẹ̀ qala Allahu qala rasuluhu qala as-sahabatu qala as-sahabatu àwọn sọ̀hábà wí ìmàní torí pé àwọn sọ̀hábà àwọn ni àfáà alákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́jọ́ olùkọ́ gbogbo ayé nílà lúmọ̀ yìí àgbọ́yé wọn Islam ó pàtàkì gírígán kódà gẹ́rẹ́ òun ni isma òun ló lè mú ẹ̀là kúrò bí ìsọkúsọ ló lè mú ẹ̀là kúrò bí bídá àgbọ́yà àwọn sàhábà ló lè mú ẹ̀là kúrò bí fẹ́nu ẹ̀rí pọ̀ lórí ilé ìbáyìí yínlẹ̀ lọ máa yìí ṣàkíkẹ́ rọ̀súlà min báyìí máa tàbájẹ́rẹ̀ láwùl húdà wàyẹ́tẹ̀bí ghayra sabilil mu'minin wàyẹ́tẹ̀bí inú àwọn ẹ̀rí ẹ̀rí tó ń dáwà padà sọ́dọ̀ àwọn sahaba bẹ́ẹ̀ nínú ẹ̀ السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوه بإحسان والذين لابد من اتباع الصحابة بإحسان والذين اتبعوه والذين اتبعوه بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار ila akhiri al-aya nínú suratu tawba walladhina tabauhu bi ihsani nínú àwọn ẹ̀rí lórí ẹ̀ òun náà ni aya tó bá yíká sọ wípé ọlọ́wọ́ bá lọ́sùn fáwọn tọ́lá sọ wípé ولو آمنوا وإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا فإن آمنوا فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا هنا ويرين توسو كو ايبي اونا يني في اغويا وصحابه في اسم الله سبحانه وتعالى هنا ويرين لوري انا النبي صلى الله عليه وسلم من حديث الافتراء انا من كان على مثل ما انا عليه اليوم واصحابي واصحابي عليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين من بعد تمسكوا بها وعدوا عليها بالنواجذ سيبا إيه بوبا ما يريه لون تما قال الله قال رسوله قال الصحابة ليس بالتمويه كونش كما دربوا ما يرجو كما يقولوا ما العلم نصرك للخلاف شفهة بين قول النبي صلى الله عليه وسلم ورأي, ورأي فقيه كون لي نيكو غيرا ركاله نيكو كالي ومغو لا رو النبي اتي يوري فقيه كان كما في يوري فقيه كان تاكو النبي صلى الله عليه وسلم كيسه ماني نصرك للخلاف شفهة نبو مين عبد الله بن القيس العلم قال الله وقال رسوله وقال الصحابة هم أولو العرفان eléyìí náà sọ nínú tíra mọ̀tàkọ̀ èyí ẹ̀mù kájú ok Ibn Qayyim sọ wípé al-ilmu qala Allahu qala rasuluhu qala sahabatuhu mẹ́kún kúlù lẹ́yìn fàáyì àìbàbá yìí ní ìtànpè ní máa òun náà rán ọba sọ ànábì sọ àwọn sàhábà sọ torí pé àwọn gẹ́gẹ́ lórùmọ̀ àwọn tààkà yìí àwọn olùmọ̀ ni àwọn onímọ̀ ni eléyìí rẹ̀ nínú ọ̀nà níyà rẹ̀ olóbi sọ lóṣìṣọ́ wọ́nyẹn lóníyà rẹ̀ náà ń pè ní الكافية الشافية في الانتصار للفرقة الناجية الكافية الشافية للانتصار في الانتصار للفرقة الناجية ibẹ̀ ni alìmọ́bí lọ kọ́ yíwa ṣe ọgbọ́ta láti sọ so àwọn méjèèjì yìí tán ma Ọlọ́run bá wí ànábì wí àwọn sọ̀hábà gbọ́ yìí bẹ́ẹ̀ ti ibi àwọn oníkíjẹ́ àkànbẹ̀ láwùjọ lónìí àwọn náà rí ní náà ma sọ ní kódà ẹlòmí ẹ̀tọ́ máa rí tí ó tó máa sọpá wọn sọ̀hábà wí ṣùgbọ́n ìrọ́ ni nǹkan tí wọ́n sọ yẹn kọ́lọ́ wa ta'ala sọ nǹkan tí wọ́n sọ yẹn ànábì ò sọ nǹkan tí wọ́n pàwọn olùmọ́ sọ yẹn wọ́n sọ ìrọ́ ni wọ́n pa àwọn eléyìí ló burú jù nítorí pé àwọn eléyìí ọmọ kó ìtẹ̀jẹ gidi bá wọ̀nyẹn àwọn yóò mọ̀rọ̀ ikọ́ wọ́n sọ ọlọ́wọ́ bá sọ ànábì sọ ànábì àwọn sọ̀hábà sọ ọ̀rẹ́gọ́ ni wọ́n rẹ̀ sọ ó yàtọ̀ sí gédégé èèyàn wá lè làkó lọ́dọ̀ wọn àyàbí pé yàn súnmọ́ àwọn àfáà sónà tó yẹ sí pé èèyàn rí pé wọn kì í fi ọ̀rọ̀ manhajù ṣeré àwọn yóò mọ̀ sí káṣíkù àwọn yóò mọ̀ kó gbogbo àwọn òyìn náà sọ ìwọ̀n mọ̀ gbogbo ẹ gbọ́ lẹ́kì ọlùmí báyìí ẹ̀rì pé káàlì ẹni tí ó ti bá làkáyà wọn ẹ̀jẹ́ lọ áyàtẹ́ni yìí lò yìí síbi tó lò sí àbí hadithu yìí kò túmọ̀ sí tí lò sí ìbọn yẹ́ gẹ̀ẹ́ báyà tí ń lọ lónú yẹn ṣùgbọ́n yẹn wọ́n rúgbẹ́ àìbó ti máyà kùránì wa ibó ti mú hadith ànábì sallallahu alaihi wasallam wa ṣe bó ti mú ọ̀rọ̀ sálàbù wa yọrọ ni ó ti ń dà orúmọ àwọn èèyàn lójú ó ní ibùdó tẹ́mì sọ pé ibùdó tẹ́mì sọ pé laysa bit-tamwi kéde ká máa já nǹkan orúmọ àwọn èèyàn lójú rẹ̀ eléyìí ò kí ń ṣe mà so yé báyìí àwọn ẹ̀rí tí mo ti kàlẹ̀ kan tí wọ́n pè mí sákèsí pé bóyá mi tú àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ nǹkan tọ́nà bá lọ́sùn máa dára sọ níbi àwọn ayà ẹ̀ òun ẹni pé gbogbo ẹni yòówù tó bá ń yapa annabi sallallahu alaihi wasallam min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn tí ìmọ̀ náà ti clear pé ìlànà annabi rẹ̀ ọwá ń takò ọwá ń yapa rẹ̀ wa yattabi'u ghayra sabili al-mu'minin tó sì ń tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ ojú ọ̀nà àwọn mìíràn kí lójú ọ̀nà wa lùmínú awọ́lẹ̀ lùmínú nínú ayayin àwọn sahaba ojú ọ̀nà wọn lágbọ̀nà máa tẹ̀lé láti sọ ní pé kìtàbù wa súnnà bí fáhìmì sálàfil umma agbọ́ alkùnrin àti súnnà yìí lójú ọ̀nà àgbọ́yí àwọn sálàfil umma wàyẹ́ tẹ̀lé ghayra sabilil mu'minin tó wá ń ọlọ́wọ́n bá ní nǹkan tó tàwà láyẹ̀ ní tó pé rẹ́lẹ́ rẹ̀ lórí ẹ̀ ọlọ́run lágbèlè bẹ̀ wà ló sí ìta jahannam ọlọ́run àwà fi sínú náà jahannam wà sáà tó sí ọ̀ eré burúkú ní ibùsẹ̀ padà sí níbomi ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ pé àwọn tí wọ́n jẹ́ ní ìṣáájú àwọn alákọ̀ọ́kọ́ náà àtàwọn tí wọ́n tẹ̀lé wọn walladhina taba'uhum bi ihsani àwọn tí wọ́n tẹ̀lé wọn taba'uhum bi ihsani ọ̀rọ̀ yẹn ní ká tẹ̀lé àwọn sọ̀hábà èyàn lè tẹ̀lé wọn pẹ̀lú ìsára pẹ̀lú kí a máa bú wọn pẹ̀lú kí a máa kò wọ́n kèfèrí èyàn tẹ̀lé wọn bí ìsára ni walladhina taba'uhum bi ihsani àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú ìṣe dáadáa so bákan náà Allah subhanahu wa ta'ala sọ pé tó bá wá lè yapa kúrò ń bẹ́ tó bá bí lè gúnrí kúrò bẹ́ wọ́n ti sọ̀rọ̀ ní ọlọ́pàá sí wọ́n ní àlù ilé ìlà yóò jẹ́ kó yé wa àwọn òun náà kí náà pè ní ìmọ̀ ní ní mọ̀ ta'ala ló jẹ́ pè wá sí tábì ma tààlẹ̀ tó jórúmọ̀ náà kí wá náà pè ní ẹgbẹ́ta pè ní ìtọ́lápọ́tù súnnà ìtumọ̀ súnnà táwọn àfáà bá lò àwọn nǹkan tó pọ̀ lùmọ́ sí ilé tí ó gbajúmọ̀ lákọ̀ọ́kọ́ tó bá ní súnnà súnnà lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ olùmọ̀ nípa hadith táwọn bá ní súnnà ní táwọn gbà lérò òun náà ni nǹkan tí àrẹ ìbá sọ nǹkan tó bá ṣe àbí nǹkan tó bá fi ti sí nǹkan tó bá ṣe wọ́n yẹ̀ yóò tako a jẹ́ pé lọ́dọ̀ àwọn àfáà yẹn ìdákejì Kùránì ní súnnà ẹ̀rọ gbọ́ alìkìtàrù wà ní báyìí ní alimamu bukhari àtàwọn tó sáájú ẹ̀ wọ́n ní àwọn alul hadith wọ́n ní àwọn àpọ̀lífàtul mansura wọ́n bí wọ́n lè bá wọn wọ́n ní wọ́n ní illam yakunu ashabal hadith fala adri man hum tí ó bá ti jẹ́ pàwọn tí wọ́n tẹ̀lé ni tó àwọn tí ó so sunna ni ibi ìnàkọlàgbàlẹ́ inú tán pẹ̀lú sunna lọ́dọ̀ àwọn

àdìsọ́kàn tó lálàáfíà àtàwọn manhaj ìlànà ilé tó fẹsẹ̀ rẹ̀ tó lálàáfíà òun gẹ̀gẹ̀ náà wáyé pàdé tó má sọ pé àwọn àfáà súnnà yẹni pé àwọn àfáà tí ó pé wọ́n rí lórí àkídàtú ahli sunnati wal jamaa àti lórí manhajù àwọn ẹni ìlàmá súnnà ṣẹ́rí súnnà yẹn ó ní gbogbo àwọn àfáà wá kọtíra lórí ẹ̀rí àsúnnatu lil khallal tẹ́bàrọ̀ wà súnnà lílà fáwà kọ̀láà ní tẹ́mà bá ń bẹ̀ ọ̀rọ̀ àdìsọ́kà ti mọ́ hajjú tẹ́bàrọ̀ wà súnnà lílà fáwà albagawi ní tẹ́mà bá ń bẹ̀ ọ̀rọ̀ àdìsọ́kà àti mọ́ hajjú tẹ́bàrọ̀ wà súnnà àfáwà alimam ahmad ní tẹ́mà bẹ̀ ní tẹ́bàrọ̀ wà súnnà àfáwà almundani tẹbáwò súnnà fáwà albarbahari in tẹba mẹ́rin tó yíba yìí so àwọn àfá alákìídà àwọn àfá tí wọ́n kọ́ wa ní manhaj ìlànà tààrin tí ó ṣeré ìlànà tọ́rọ àti ànábì sallásọ́lá àwọn tíra àwọn ọmọ pè ní kútùbù sọ́nà àsọ́nà ló fi jẹ́ sí pé ìgbà tí al-Imam Ahmad rahimahullah ta'ala tẹ́bẹ̀rẹ̀ sínú nínú tíra tí wọ́n ni usulu sunnati indana أصول سنة عندنا التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك البدع وترك الرسومات والمراء في الدين فكل بدعة فهي ضلالة الإمام أحمد رحمه الله تعالى وني إتنقل السنة لدوهم عندنا نبي باي ìtumọ̀ rẹ̀ pé lọ́dọ̀ gbogbo àwọn àfáà súnnà ìdánà ẹ́ lọ́dọ̀ gbogbo àwọn àfáà súnnà tó jẹ́ olùgbé súnnà tó ń pè ní súnnà lọ́dọ̀ wa òun náà ni àtàmásù bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam káwọn kí làwọn sọ̀hábà wà lórí ẹ̀ nínú àkídà káwọn kí làwọn sọ̀hábà wà lórí ẹ̀ nínú manhaj nínú ìlànà nínú ìbádà nínú gbogbo nǹkan tó kù káwọn kí làwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ so eléyìí náà ń pè ní sunna nítorí àsìkò wíwá ọjọ́ ti lọ́gán al-Ajurriyu al-Ajurriyu rahimahullahu ta'ala bàtán sọ̀rọ̀ nínú mọ̀kọ́dímà síra yẹn wọ́n ní alhamdulillahi lẹ́bí ikhtassa min khalqihi man ahabba ọpẹ́ ni fún ọlọ́wọ́ bá ọba tó yẹ pé ó sàlẹ́sà náà àwọn ẹ̀dá rẹ̀ àwọn tó wù àwọn tó náà bá fẹ́ ọlọ́wọ́ bá sàlẹ́sà náà àwọn ẹ̀dá rẹ̀ àdúgbẹ́ fọ́nà ọba tó ṣe rú ilé fàhàdáhùn lil iman

ọlọ́ọ̀bá àdíkẹ́lá fi ọwá sí ọlá lè wọn lórí ọlọ́run dá wọn lọ́lá fa'allamahumul kitaba wal hikma ọlọ́ọ̀bá àdíkẹ́lá fi tíra ó fi ìmá al-Qur'an ó fi ma wọn ó sì fi ma súnnà ma wọn ẹ ma rí al-Qur'an tọ́lọ̀bá àdíkẹ́lá fún gbí àwọn òjíṣẹ́ dìde láti ma lọ kọ́ alkitab wọ́n ma kọ́ ní hikima sunna wà yìí wọ́n sì wọ́n fọwọ́ mọ́kún bí ẹbọ wọ́n fọwọ́ mọ́kún bí bídá wọ́n fọwọ́ mọ́kún bí ẹsẹ̀ wà in kana min qabli lafi dalalin mubin bó tẹ̀lé pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú káwọn ànẹ́bì ọlọ́wọ́ báyìí tó jẹ́ kò sínú bí tí mọ̀ ń káyí o eléyò sí ń bí i o kó rẹ̀ tẹ́ tó bá fẹ́lọ wó kọ́ máa rẹ̀ wọ́n sì kàdí ní bó ti ẹ̀jẹ́ pé síwájú káwọn ànábì ọlọ́run yìí tó dé inú ànà tó fojú hàn àwọn èèyàn wà so mo fi yẹn sẹ̀rí wípé allamahumul kitaba wal hikmata wa faqqahahum fi din ọlọ́run fún wọn lágbọ̀ yẹ́sù torí kí ma yuridillahu bihi khayran yufaqihu fi din mo mẹ́rin wọn ni wọ́n sọ sí bí o wa allamahumut ta'wila ọlọ́run bá fi ìmá ìtumọ̀ gbé ọlá fún wọn lórí gbogbo àwọn mùmìnì tó kù wàdálíkà fi kúlì zamani wa àwọn àwọn a ti máa ríwà àwọn èèyàn èèyàn yìí ní gbogbo àsìkò ní gbogbo gbà ní láàmà ríwà àwọn ẹ̀sà yìí láàrin àwọn èèyàn fún àwọn tí wọ́n ní ìmánì náà yí àtàwọn tọ́rọ̀ bá ní fún ìmá ọlọ́wọ́ fún alágbèga tó pọ̀ wazayyanahum bil hilm ọlọ́wọ́ bá lẹ́jẹ́ láwọ́sọ wọn lọ́sọ pẹ̀lú sùúrù kátàtẹ̀ mara bihim yu'rabu al-halalu min al-haram àwọn àfá yìí pẹ̀lú wọn láṣe ma ń tọ́nà ọba àlẹ́jẹ́ láṣe lẹ́tọ̀ àti tọ́nà bá ṣe léwọ̀ níwá lórí àwọn oní ọ̀sàlàyé al-halal wal-haram fún wa àwọn àfá tẹ́yẹ alkọrọdọ́wì alkọrọdọ́wì yusuf ó yẹ jíra kan pè ní alhalal walharam àwọn àfáà ní alharam walharam náà alharam walharam nínú tíra yìí ló ti pé ká gbọ́ orin ní halal àà ní kíni tẹ bá padà ká tíra yẹn àgbákùn mẹ́mẹ́ bá wà láì mọ́kànlá búra aráàmù gidi ní ara bí pè ní halal haram ọkà wá dá ẹ̀sẹ̀ rú ni tó yà wọn àbáwà mí tó tíra mí kọ̀wọ́ pè ní sahihul harami sahihul halali wal haram tẹ́ẹ̀dọ́gbẹ̀ mú mẹ́lẹ́lẹ́ lóhun aláàrí tọ́lálàáfíà àdàláàrí àtàràmù tọ́lálàáfíà mẹ́lẹ́lẹ́ ìké máa ṣe ilé ìtara bí mẹ́kọ̀ torí pé kìí sáàfà ní torí pé bẹ́lẹ̀ haram nígbà tàbà wá ń kàtírẹ̀ tó pẹ̀rẹ̀ láàfà tàà wá ń ma halali sí haram tàà ma haram sí halali kò yí bá yí sí walhaqqu min al-batil àwọn àfà ní ó jẹ ká mọ òdodo yàtọ̀ sí rọ nínú àwọn ìròyìn tagbọ̀rọ̀ nínú àfà súnà ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ẹ máa lọ torí pé pẹ̀lú wọn yẹ yóò arọ́pù haqqu min al-batil a ma ma òdodo yàtọ̀ sí irọ́ sí ẹjẹ́ bẹ̀yẹ náà mẹ́lẹ̀ bákanáà rẹ̀ wad-darru min an-nafi' in tó lè kó nira bá wa àti tó lè ṣe wá láǹfààní a ma ma yàtọ̀ síra

ìtọ́ jẹ́ ìtọ́ lè síwá lápàdá gbogbo tó lè kórìíra bá wa gbogbo ẹ̀nà lọ́dá lọ́dọ̀ rẹ̀ irú ẹni báyìí fẹ́sà bá súnnà wàlhásánù minalkọ̀bíyì pẹ̀lú àwọn àfá súnnà pẹ̀lú àwọn àfá alábìmọ̀ tó dá àti tí ó dá fàdúhùn àbímù ọlá àwọn ó tóbi gan wà kọ́tọ̀rùn jẹ̀zílù ewu àwọn àfá ti tóbi ewu wọn ní agbára ṣẹ́rí tí wàhálà bá dé bá àwọn wàhálà ti dé bá ìwọ̀n mọ́ wàlọ́yìí

ẹ̀yìn kéwú táwọn àbá àṣẹ nínú lójú àwọn ló kéwú jù ẹlẹ́wọ̀n táwọn ìyá ìlọ́mọ̀ àwọn tó kéwú ara ṣàhádà ti zúrù tàn sọ náà ni èyí mú kéwú kákàtà ma fi yàrin lẹ́yìn náà ní sáá bóòlù wọ́n ṣe ma gbáwò kéwú jù wọn lọ bóòlù wọ́n ṣe ma gbáwò jù wọn lọ so bí wà láṣe ni àwọn ẹja tí ń bẹnu odò wọ́n ma tọrọ àforíjì fáwọn afọ́ wal malaikatu bi ajnihatiha lahum takhdu' àwọn mẹ́láíkà ti máa tẹ́ ìyẹ́ wọn lẹ̀ fáwọn afá níbi àwọn ànábì ọlọ́run ọba lẹ́yìn àwọn màláíkà àwọn àbá ni ó ṣìpẹ̀ lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba pẹ̀lẹ̀ wa bi a'malihim yanzajiru ahlul ghafla وبأعمالهم وبأعمالهم ينزجر أهل الغفلة níbi iṣẹ́ wọn lásán àwọn tí wọ́n jẹ́ abọ́núbọ́ra tán ma tọ́ ẹ̀ká ṣe tán ti gbàgbé wọ́n sì ma tají pé ẹ́ eh, eh, ọmọ ẹ̀ká gbàwẹ̀ lónìí ẹ́ eh, ọmọ ẹ̀ká jẹ́nà sí jogbo àwọn oníbídíà ẹ́ ọmọ ẹ̀ká sọmọ́n hajjúwa gbà ìdúó dédé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé gbogbo àgbàtẹ́ bá ti jòkó ti ayé ìnáà ní sáà bẹ́ẹ̀ṣe máa ti ní ipò ayé kan bọ́ sípò ẹlẹ́kejì ẹ àwọn mùsùlùmí náà ẹ àníjì àwọn èèyàn lókè lókè bó bá dókè àníṣẹ̀sìn ni ẹ̀rọ mú bàtà rẹ̀ dìde òkè lànẹ́bì sáré àbísálẹ̀ bí ìsìláhùn máa ń bẹ̀rẹ̀ láti sàlẹ̀ ni kò sẹ́ni tó gbé àtúnṣe látòkè rí tí ó jábọ́ ìsàlẹ̀ yẹn tí mẹ́rin rẹ̀ àtúnṣe tó ní pẹ́ta bá lọ gbé látòkè àwọn tó wà sẹ́lẹ̀ tó dá òkè rú ẹ̀dàkùn ẹni ọmọ bí táwọn èèyàn fi làákà ìwọ̀n sí abẹ́lò ìjọba ṣẹ̀ríà lórí àwọn ọmọ ìlú àwọn adébẹ̀ wọ́n rò pé lágídí ló fìlò ẹ̀rọ ṣẹlẹ̀ tàbí ìtàjọba ní àkàrí wọ́n mẹ́lú ṣẹ̀rí àlọ́ ni gbogbo àwọn ọmọ yarí àwọn united ọba dé wọ́n ni wọ́n ń fọ́sà àwọn ọmọ ìlú ìjọ ọba kọ́ àwọn gbogbo ní abẹ́gbẹ̀rẹ̀ ní mẹ́jẹ̀ nìyẹn ni wọ́n ni wọ́n yà àwọn ọmọ ìlú jẹ fọ́sà àwọn ọmọ ìlú ìsìnà fẹ́ gbọ́n wọ́n ni jọba ń pẹ́sọ tó kí minority ìjọba lórí àwọn ọmọ ìlú àwọn tó tíráyì rẹ̀ wọ́n parun ni ìyẹn náà mọ̀ bí kẹyìn ẹ̀yẹn tàbá ti dókè ní ìsìnyí ẹ̀yà wà bẹ̀rẹ̀ ṣẹ̀ríà lórí àwọn ẹ̀tí ọ̀gbà ṣẹ̀ríà mùsùlùmí náà kọta kò ẹwà àwọn ọ̀fẹ́

nítorí ẹgbà táwọn ẹni wọ́n wọ́n fẹ́ wó ìjọba yẹn wọ́n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ látọ̀dọ̀ àwọn ọmọ ìlú wọ́n ráyè wọlé wọn ẹ̀ẹ́lẹ́wà náà ọmọ tàwọn ìlú wọ́n lọ sí rògbọ́n ọmọ sọ kátàkátà sí gọ́ọ̀mẹ́ntì wọn ṣùgbọ́n torí minority làwọn tí ń ṣe nǹkan yẹn ní ó jẹ́ kí amẹ́ríkà rí àtàwọn ọ̀tá islam orí nǹkan kan ṣe torí pé àwọn amẹ́ríkà àwọn ọmọ saudi tọ́yà àkúyà tánàlọ́ lọ kúsọ yẹn minority ni lẹ́bí àwọn tí wọ́n support government ẹ̀rí mi gbọ́yé ni àwọn àfáà ṣiṣẹ́ lórí ìpìlẹ̀ ni tó bá yẹ wọ́n kàn fọ́ọ̀sì ẹ̀ wọ́n náà wọ́n náà kàn fọ́ọ̀sì ìjáàbù léyàwó rẹ̀ lórí ilé bí ọba rọgbọ́ bàbá jí kó lé náà yọ́gà máa jáde ọ̀rẹ́ kọ̀ọ̀kan nílò sùúrùtù ìjáàbù ní pé àbá òṣìwò ẹ̀dàkùn ẹgbẹ̀ olókè ní kankan jáde torí kọ̀gbọ́ yé ọkà fọ́ọ̀sì ẹ̀ lórí ni ìmọ̀ wọn bí jí làkáyà àwọn èèyàn wà ó dìbà dáwà tó gbé kájọ́gbàjọba ká tó ṣe ṣẹ̀ríà ìwọ bọ́ọ̀lọ̀ ṣe ṣẹ̀ríà ìjọba ní ọmọ lò ṣẹ̀ríà lẹ́ni nínú yàrá ti ẹ̀ ìjọba ní ọmọ lò ṣẹ̀ríà ọlọ́run kó ṣàánú wa gbogbo àwọn àbá àtẹ́bá tí lọ́wọ́ bá ìfẹ́ ni wọ́n tẹ́lọ ìfẹ́ politics náà bá ní ẹ̀dàkùn wọ́n lábàrún mẹ́ bá lọ rúrọ̀ ní wàláì ẹ̀wọ́n ní tòkòtò wọ́n se sbáàlù ṣe wọ́n lámà yàfọ́tò wọn yá àbábá tí ó bá yàfọ́tò ní débẹ̀ ẹ̀wọ́n lágbàmù tí gbé náà ní àtàláwọn àríjàwọn ẹ̀ lókè ẹ̀ ìrìtìkáàbù àkọ́fì bọ̀rọ̀ rẹ̀ yìí ẹwà wọn lè fẹ́ pé ní àkọ́kù dọ̀rọ̀ rẹ̀ ẹwà òdọ́rọ̀ tó kéré àìmẹ́yà burú lọ́wà ní dọ́rọ̀ ẹyọkan yẹn nínú ẹ̀ ẹ́jìgbò nínú ẹ̀ ẹ́ campaign nínú ẹ̀ ẹ́yà fọ́tò nínú ẹ̀ ẹ́jì síláp nínú ẹ̀ ẹ́jì gbogbo burú wọ́n sì ní òun ló kéré jù sí aburú kálọ̀ tàjọba ẹbí ọmọ ẹgbẹ́ bí wọ́n fi wọn ìwọ̀n fún wọn èyí wọn ni àkọ́fú dọ̀rọ̀rìn ẹ̀sí ọ̀dá tàbí ẹ̀sì ẹ máa dúró aburú tẹ́ẹ̀ṣe ẹ̀ṣẹ̀gbẹ́ àbí bẹ́ẹ̀ṣẹ̀ pdp ẹ̀ṣẹ̀ pc àbí bẹ́ẹ̀ṣẹ̀ pc ẹ̀ṣẹ̀gbẹ́ mi lẹ̀ ẹ máa dúró aburú tẹ́ẹ̀ṣe kẹ́ tó lè débi tẹbá tó wá débẹ̀ náà rẹ̀ ẹ̀ kéde pé tẹbá ti parí kò tẹbá ti wọlé aburú ìta o ẹbá tó débẹ̀ ẹ̀rọ forí balẹ̀ fún méjì bí kàtàbà lẹ́kùn balẹ̀ fún ni kése méjì tàgbàrú ní mọ́kàbí sàwádà ní o alaikum salam náà náà ẹwà ní àbúrú tẹbá tún wá débẹ̀ náà ní pálíámẹ́ntì náà ní àfá wàláì ìwọ̀gbọ́ kábàmọ́ ìgbésí ayé rẹ̀ gbogbo àwọn àfá yẹn ó lè lékún ní mẹ́rin lọ́dọ̀ wọn tó bá ti ń tó bá ti lè okun mọ́sún náà jù gan wọ́n ti máa ríká láti ìlú ilé ọdá nídì àwọn èèyàn lókè mà nídì àwọn èèyàn fẹ́ṣe ẹ̀sẹ̀ mátàzù ẹ̀sẹ̀ mátàzù ẹ̀dàkùn torí ọlọ́wọ́ bá fóòlù wọn náà kí ní òfin ní pàtàkì lójú rẹ̀ fóòlù sí máa òpé sún náà ṣe bá kàkọ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ ẹpàtà náà sí ẹlọ́sẹ̀ phd ẹlọ́sẹ̀ phd wọn náà bá òpé àìní advice mi dáadáa tó sọ pé òkèrè tí ẹlọ́ ọ̀pàá ń bẹ̀yìn nítòótọ́ wà láì òkèrè ọ̀pàá tó tọ́ wọ́n gba sálárì tó sára ó sì lo mọ́tò tó bẹ́m̀bẹ̀ àbá iláyé yóò dùn gan wọn náà kà jáde pẹ̀lú mọ́tò mọ́tò pẹ̀lú ní sùsáàkì ni ẹ̀ṣẹ́ alá so now it's developing now ẹ̀sìn sí rú ó lè má ní ọgbà mọ́gbà yà àyàwó yọ mọ̀ ẹ̀hà ṣá àyàwó yọ sì ra ọmọ rẹ̀ nílé ìwé tán wọn tó yẹ báyìí so wọn kọ́nà àbábáyìí náà máa ń dùn mọ́ yẹ̀ká tọwárí gbogbo ẹ̀sìn tọwárí gbogbo ẹ̀sìn tí ó máa rùn lọ́bá dédé àwọn ẹ̀yẹ olùfà olùfà àwọn àbá mọ́sálà fìlàfíyà mọ́sálà fìlàfíyà àwọn àwọn ànàfíyà jẹ́ sọ pé ìsìbáàrù wọ́n ní tí ọba sí pẹ̀lú kìyàlá àwọn ànàfíyà sọ bẹ́ẹ̀ àwọn sàfíyà sọ pé kìyàlá ni wàláì àgbákò dé fún ọnù ìkúnlẹ̀ wọn kọ́ ìkúnlẹ̀ náà mẹ́kúrù náà ni

sáwọn àfáànù kí a mẹ́lẹ̀ encourage àwọn èèyàn lórí súnnà lórí àtàbátùkù bí súnnà alẹ́kìtọ́m bí súnnà alẹ́kìtọ́m torí bá fẹ́ káwọn àwọn bọ́rọ̀ láàmà kama gúnmọ́tò so da tàbábẹ́ tẹ́ dáwà àwà tàbánà àwà dírẹ́sì tébù àbúrò àwà gbẹ́gbẹ́gbẹ́ náwó yẹn tàbábẹ́ lọ sí ní àmà gúnmọ́ kẹ́ni àdẹ́mà bàbọ́dà sí pé sí ayé tiwa ìwọ̀wá ni ọmọ burúkú tẹ́rẹ́ tẹ́ ẹgbó dẹ́dẹ̀rú tòrú sọ pé àìmọ́sẹ́fò ogun ti ẹlú mọ́ torí wọn gbóná ìwọ́n náà mi àgbákò ìwọ́n náà pẹ́ bá tó fún torípọ̀ wáyé àwọn àfáà tó yẹ pé tó bá ti rí wọn níbi ìdúró pẹ̀lú súnnà gẹ̀rọ kí làwá tí ìrìṣẹ́ báyìí ẹwọ al'alimul fulani ẹsẹ ẹwọ ashekul fulani ẹwọ bí táwọn eléyìn níta masu sókò dé ẹwà máa rí orísìí àwọn ìdúródé kàm sí wọn lọ́rùn pé ìgbàtí nǹkan bá ìṣẹ̀lẹ̀ ẹwọ mọ́kífún wọn lórí kíyàn dúó tí òdodo kíyàn ní sabat tó ti bẹ́ẹ̀ kọ́ ọlọ́bà ní kẹ́lá padà láwọn ẹwọ mọ́kífún lágbàjá pẹ̀lú kíníkan ẹwọ nǹkan táwọn Imam Ahmad tán pásù ni síwájú ẹwọ nítorí wọ́n fẹ́ dún lórí ẹ̀sìn nípa àwọn kan ìlànà abẹ́ ṣe mánìsìn àwa ti láwọn fatuwa ọ̀rùn tí wàhálà kan bá ti dé wọ́n kàn fún wọn ní fatuwa òní nílòbí làkóònù wàhálà yẹn ọkàn sọ̀rọ̀ sí ilẹ̀ nítorí pọ̀ fẹ́ wàhálà ṣẹ̀tọ́ àwọn ìdí wọ́n ti ní ojú kan tó ìyapa kan tó ìyapa mẹ́rin hum afdalu afdalu min al-ubbad hum afdalu min al-ubbad wọ́n ni wọ́n àwọn àfá wọ́n ní ọlá ju àwọn olùjọ́sìn fọ́lọ̀ ẹmọ ẹ̀kọ́ tọ́fà bàtàbí Imam Ahmad rahimahullahu ta'ala léèrè Imam Ahmad ní torí pé ìwọ tó ń kírun tó ń gbàwẹ̀ tó yẹn nábílá ìwọ ní kálù láǹfààní rẹ̀ ṣe mi àti rájọ pẹ́ ládà àrùn tó ń kí ni ìmì àti rájọ pẹ́ ládà nábílá rẹ̀ ṣe mi àti rájọ pẹ́ ládà àwẹ̀ tó ń gbà ṣùgbọ́n oní mímọ̀ tó ń sàlàyé súnà àti bídíà fáwọn èèyàn tí ń pẹ̀rẹ̀ kú lọ́dọ̀ oní bídíà òun rẹ̀ àǹfààní ó kárí gbogbo àwọn èèyàn wọ́n là àwọn èèyàn là àìlúmọ́bìnrin tèmi àwọn wọn mọ̀júwẹ̀ kàtàwà wípé arọ́jùlù yẹ súnmù wàyà àjẹ́kìbù wà ìsọ́lì àhábù ilẹ́ka ayàtàkàlàmà fi àrí bídà sẹ́ni kí ń gbàwẹ̀ tí ń kírun tí ń ṣe na fílà tó ń lo nífẹ̀ẹ́ ni àbẹ́ tí sọ̀rọ̀ nípa wọn ní bídá ìmọ́mọ́ bá jẹ́ ẹni tí sọ̀rọ̀ nípa wọn ní bídá lọ́dájú ọlọ́wọ́ àfọ́ alimọ́mọ́ sọ pé ah, lẹ́yìn

hayatuhum ghanima ìgbésí ayé wọn bí ẹni pé yẹn kórè òkò ni ghanima ni gbogbo ìgbésí ayé wọn kún fẹ́kọ̀ọ́ ọlọ́run dákun jí ó yé wa wallahi àwọn àfáà súnnà ìgbésí ayé wọn ghanima ni bí èrè ojú ogun ni ẹ ma tán pè ní ghanima ṣá sẹ́ pé èrè ojú ogun èrè ìfà ni ìfà ni kèbèríkà tó ti kó owó dúkìá ayé jọ tó ti pọ̀ gidi gan ọlọ́run wá ní kí ìdákọjá lórí mùsùlùmí kan tó wọ́n wà jogún gbogbo ẹ̀ yọ́ mọ́ agbádùn nínú rẹ̀ ọmọ pé rọ̀nímọ̀ ẹ̀ ọmọ pé fàní ṣùgbọ́n iṣẹ́ náà ni ó ṣe lébẹ̀lẹ́ torí jihad náà rọrùn hayatuhum rọ̀nímọ̀ o mautuhum musíbà ikú àwọn àbá musíbà ni àbẹ́wò ni yudakiruna gọ́ọ̀fìlà ma tọ́bá ríyàn pé súnnà yẹn àbá wọn mú wá nígbà tí wà láì mọ́ kọ́kọ́ fọ́lọ́wà búra àwọn àfá lè bẹ̀rẹ̀ tó ẹ pé ẹ lè bá wọn rìn láti bí sí bẹ̀yẹ̀ kẹ́ má kẹ́kọ̀ọ́ pé yẹ má dúró dédé gbogbo àti bàtà bá ti rí yí báyìí ẹ máa rí pé ọ̀rọ̀ kó ní súnnà súnnà súnnà mú ní bí yàwó sí mú ilé ẹ̀mọ̀ pàdé mú ma wọn àbábẹ̀ tó yẹ pé kí n bá pàdé wọn gbogbo bàbá yìí wà láì mú fọ́lọ́wà búra inú yóò sì máa dùn pé àmọ́ ìṣẹ́ àlọ́ tí wọ́n mú ilé náà jùlọ àfáà wọn títẹ̀ yìí ti wá nílá yìí àwọn mẹ́lú àwọn mẹ́lú àmàwẹ̀ lórí pẹ́pẹ́tẹ́ bá pàdé wọn àfà ilé ayé yìí sáà ẹ̀yìn kọ́ ma rí pé ẹti kún kí jẹ̀nà gẹ́rí bí súnnà tó tẹ́ bá pẹ́ra ìṣẹ́gbẹ̀ wọn gan ẹ̀yìn kọ́ ma pé ẹbá tó súnmà wọlé gan ìtọ́wà lọ́wọ́ bí ó tó bọ́ ní ẹni lékún kàkà wa yu'allimuna al-jahila àwọn ilé wọn ma kọ́ àwọn aláìmọ̀kan wọn ma kọ́ wọn nímà la yutawaqqa'u lahum ba'iqah àní máa retí àdáwò kankan látọ̀dọ̀ wọn àwọn àfá yìí sẹni tí a máa rí àdáwò látara wọn a ẹ̀ṣẹ́ṣẹ́ abúrú kankan látọ̀dọ̀ wọn wala yukhafu minhum gha'ila a sì ní bẹ̀rù aburú kankan pé yóò ṣẹlẹ̀ sí wa látọ̀dọ̀ wọn bí husni ta'dibihim yatanaza'u al-muti'un níbi kájá ní ìkọyàn lẹ́kọ̀ọ́ wọn láwọn àwọn olùtẹ̀láṣì ọlọ́wọ́ bá tàbí sallallahu alaihi wasallam ibẹ̀ náà tí máa ń ṣe fàǹfà pé ah, àwọn náà fẹ́ múrú ẹ̀kọ́ báyìí lára fà lágbájá àwọn náà fẹ́ mú nǹkan báyìí lára wọn wà bí jamili maw'izatihim yarji'ul muqsirun pẹ̀lú wá sí wọn tó já láwọn tí ń sàtì ètò òbí máa padà ẹwà àwọn wá sí àwọn àpákẹrẹ tó pẹ́tẹ̀ bá ń gbọ́ wallahi gbogbo àwọn àti tó ti mẹ́lá yóò sì máa gbọ́nù tí ẹ̀nà máa tó ti máa ń gbọ́ wá sí àfáà yìí èmi ní tí lọ́gbàdíwò tí gbọ́ wá sí àfáà yìí èmi fọwọ́ tẹ̀pẹ̀rẹ̀ mú súnnà máa àwọn àbídà tóbi lójú mi gan àwọn oníbídà tí wọ́n sì burú ní ojú mi súnnà mi sì ní èmi jámà bí i ìdọ́gbọ́ sí má àwọn àfáànù ẹwọ ròyìn wọn wàbíjẹ̀mílì mawùn ìzọ́tìyìn bíjẹ̀mílì mawùn ìzọ́tìyìn yóò jẹ́ ìlọ́kṣirún àbá nínú akhlaqul ulama akhlaqul ulama oníṣẹ́ra ẹ̀kùsà ìṣirúkọ̀ rẹ̀ lẹ́kan page 15 16 wọ́n ní pàmá ahsana atharuhu ah orí pàmọ́ mọ̀ dá lórí lẹ́wọ̀n fàmá àṣán àtàrùhùn àìlànà orípa wọn dá lórí àwọn èèyàn gẹ́o wà ápùbá àtàrùn náà fi àlẹ́yìn ilápa àwọn èèyàn máa burú lé wọn lórí táwọn èèyàn bá lápa lé wọn lórí àbúrúmà ní bàlúmà yíò àwọn ní máa nílapa dáadáa lórí àwọn èèyàn àwọn èèyàn máa nílapa burú lórí ti wọn ni tó bá gbà wọn láyé yìí rèé rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn míì wọ́n ìtún ya fọ́núfọ́ra nípa àwọn àfà wọ́n ìtún ya fọ́núfọ́ra nípa ìròyìn ta ní ń pèlá àfà gẹ̀ so kọ́lọ̀ bàkúdà kó sọ àkó mẹ́ ní ṣókí torí àsìkò àwọn gata fi wá àwọn àfà súnnà rí alákọ̀ọ́kọ́ annahum yarjuna al-mutashabiha ila al-muhkam e tó bá rújú nínú ọ̀rọ̀ wọ́n á já padà síbi tó clear wọ́n ní ma já ọ̀rọ̀ tó clear padà síbi rújú ẹjẹ́ fún ilápẹ̀jú ni ti ti ọjẹ́ ni kúfùrù ló kó sí ni ọjẹ́ bídá ló kó sí ni ọjẹ́ tẹ̀ ló kó sí ni nínú àwọn mọ̀kànlá bá nínú àwọn yakò ó kó sí ìpẹ̀lẹ̀ ní pé ẹkọ̀kọ́ ṣúwọ̀ pé tí n tó kó sí yẹn ṣe n tó yapa sí ìlànà Islam ẹtíwárí kọ́ yapa pẹ̀lú ẹ̀rí pé ní Islam pẹ̀pẹ̀ sí ni n tó ń ṣe rí kó ti yapa ni ẹwà kí ni ìdájọ́ tó kó sí yẹn ṣe ẹbọ ni àbí kúkúrù àdẹ́ṣẹ̀ àbí bídá àbí ẹlẹ́ẹ̀kejì mushrik àbí ẹ̀dọ́wà kó sí kúfúrù káfíìr ẹ̀dọ́wà kó sí bídíà mọ̀bítẹ́dì ẹ̀dọ́wà kó sẹ́sẹ̀ art àbí ìdájọ́ rẹ̀ ní à síwájú kí ẹ̀tọ́wà gbé ìdájọ́ lé lórí ọwá láwọn mẹ́jẹ̀mù òun ń pè ní mawani mawani at-tafsir wat-tafsiq wat-tabdi' àwọn nǹkan tó lè kọ̀bùdíwá ká mọ̀ fi pé ẹni tó kó sí kúfúrù ní káfíìr àwọn kankan bẹ̀bẹ̀

lóòtọ́ okó sí ṣùgbọ́n ṣe bíbùnà ajáre náà kó sí kìíní kan ní lọ́kẹ̀ ní àná wọn ti gbẹ́dàjọ́ lé lórí ìlà àní gbẹ́dàjọ́ lẹ́ni náà lórí torí bùnà ajáre ẹ̀dàkùn sí ẹ̀rí lè tó ń wáhùn láti fi yọkẹ̀ ní àdíṣúwà ẹ̀rí gbọ́yé

kí ló kàn wá pẹ̀lú gbogbo àwọn tíra jagbajagba àbájàkìjánkí tó ń sọ kí ló kàn wá pẹ̀lú yẹn alẹ́ èèyàn kó sí ẹ̀rí dẹ̀rẹ́ gbogbo àwọn mẹ́jẹ̀mú àti ti tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ ajé parí ọwá kùdájọ́ ẹwà yarí ṣùgbọ́n tàbá gbájàbàtà mú àwọn agbẹ́dàjọ́ léhun lórí irú àbòsí wo nìyẹn ìrújú nìyẹn tẹ́bá ti rẹ̀yàn tí múrẹ̀wá fún yín

هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات وأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب آية يا ليلي إني ولتو أسكم الله نعم إليه إليه إباتي أبا عبد الرحمن bùn Nasir as-Sa'di rahimahullahu ta'ala tán sọ̀rọ̀ lórí ayà فلعلمهم أن المحكمات في غاية الصراحة والبيان يردون إليها المتشابه الذي تحصل فيه الحيرة لتناقص العلم وتناقص المعرفة ويردون المتشابه للمحكم ويعود كله محكما ويقولون آمنا بكل, ما بكل أم آمنا به آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب للأمور النافعة والعلوم والعلوم والعلوم الصائبة إلا أولو الألباب أي أهل العقول الرزينة فبهذا دليل على أن هذا من علامة أولي الألباب وأن اتباع المتشابه من أوصاف أهل الآراء السقيمة والعقول الواهية والفصول السيئة الإمام عبد الرحمن بن ناصر السعدي دينه تفسير الكريم المنان في تفسير في تفسير كلام في تفسير كلام في تفسير كلام الرحمن ولي فلعلهم أن المحكمات يما توافاني نقري المحكمات àwọn eléyìí tó clear náà wáyé al-Qur'an àti

àwọn ayà tó lẹ́ pé tíyàn bá bọ́ sílẹ̀ rẹ̀ yóò kódà mú báyàn wọ́n a máa dá padà lọ sí délé tí ó fi ẹ̀lẹ́mì balẹ̀ tí ó mú ìtumọ̀ rẹ̀ kẹ́yà síyàn wọ́n a dá padà síbẹ̀ ìtànà kú sílẹ̀ ìní ẹ̀ká tó sì máa ń fà síbà àwọn ayà yẹn máa fi wọ́n a máa wá dá ìtọ́bá ti rújú padà lọ síbi tó clear fàyàúdù kúlùhù muhkaman gbogbo yọ́ àpàdàdì tó clear wàyàkùlù wọ́n wá sọ ẹgbẹ́ bọ́nà sísọ wípé amanna bihi kullun min indi rabbina kullun min indi rabbina wa ma yadhakkaru bil umuri nafi'a kò pé bil umuri nafi'a kò sẹ́ni tí ó máa ṣe ìrònú sí àtàwọn ìmọ̀ tó dúró déédéé kò sẹ́ni tí ó máa ṣe ìrònú nípa rẹ̀ illa ulul albab wọ́n jẹ́ ẹ̀yẹn wá sàlàyé ẹ̀bẹ̀ wá parí ẹ̀ pẹ̀lú illa ulul albab tọ́jú máa ti tẹ̀sí òun yẹ àyàfà wọn tí wọ́n jẹ́ onílàákàyì ayé ahlul uquli radina àwọn tí làákàyì wọn tó mú dáadáa fàbí hádà dalilu wọ́n ní títà àkàyè ẹ̀rí wọn bẹ́ẹ̀ ala anna hádà min alamati kulli albab pé ká máa ṣerú eléyìí náà wà mí tàbí mà wọn tó ní mà ìròyìn wọn bá jọ sí tó bá ń sàárẹ̀ ní wàlùrẹ̀kú ní wáhíà àwọn tí làákàyè wọn bá lẹ nítàfimọ̀ wọn ni wà kò súnlì sẹ̀yíà àwọn bá yẹ pé àníyàn bú ní bẹ ẹ̀mí wọn ni ẹ̀kẹ́lẹ́kejì nínú àwọn òròyìn táàmà fi mọ̀ wọn òun ni pé àwọn olùmọ̀ tó jẹ́ olùmọ̀ súnnà ni alùn ìsìnbà àwọn ẹlẹ́ni tí wọ́n lè mú so yíba yìí tún nítorí ayà tí mo ti mú wálẹ̀ kan pé wà ìdá já ohun amúrù min al'amina wal khawf mo ti sàlàyé síwájú lẹ́kan bákan náà ta fi mawa min àwọn àlàyé àwọn àpèjúwe tọ́lọ̀ àwọn àpẹẹrẹ tọ́lọ̀ bá dìkẹ́lá mú wánú al-Qur'an wọ́n ma gbọ́ yí dáadáa bọ́lọ̀ sí fẹ́ka gbọ́ yí náà wọ́n ma gbọ́ yí قال تعالى ọlọ́run sọ pé وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ àwọn ilé ìlàwọn àpèjúwe àwọn ilé ìlàwọn àmì láwọn àpẹẹrẹ نَضْرِبُهَا لِلنَّاسِ tàn fi kalẹ̀ báwọn èèyàn وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ kò sẹ́ni tí ó ronú sí tí ó gbọ́yé àfàwọn tó bá jẹ́ olùmọ̀ Suratul Ankabut قال ابن القيم ابن القيم رحمه الله تعالى بعدين سوى نقع آية وقد أخبر وقد أخبر سبحانه عن أمثاله الذي التي يضربها للعباد

àwọn nìkan wọ́n sì sẹ̀sà pẹ̀lú yìí nímọ̀ nípa rẹ̀ wàbí kùránì bí sàtún wà àrùbà ẹ̀rùn na mẹ́sàdà nínú alkùránì ààrì bí 43 àwọn àpèjúwe nínú alkùránì so wàkánà báàdù sálàf ìdàmọ́rọ̀ bí mẹ́sàlì àrínú àwọn sáàfẹ́ ẹgbẹ́ tó bá kọjá nínú àwọn àpéjú ìkan tọ́lọ̀bà àdékẹ́lá mọ́ wánà alkùnrin tí ò bá wá gbọ́ àpéjú ẹ̀yẹ pé kí lọ́lọ́bà àdékẹ́lá ń sàpẹrẹ nínú àyè kí lọ́lọ́bà àdékẹ́lá ń mú àpéjú wá fún nínú àyè tí ò bá fi lè gbọ́ yé yóò bù sẹ́kùn nínú àwọn sáàlá ìbẹnu ọbẹ̀ yóò a máa sọ wàyàkú ní mujallada lẹ́kẹ̀ẹ́jì fi 301 nínú ìròyìn àwọn olùmọ̀ bákan náà òun ni pé annahum waqifuna ma'al hujjati wal istidlal wọ́n máa dúró sí di ẹ̀rí waqifuna ma'al hujjati wal istidlal wọ́n máa dúró sí bí tẹ́rì bá dúró sí ni wa annahum yaruna anna al-haqqa ma ń rí wọ́n dẹ̀ máa ń gbọ́ yé wípé òdodo àti ìmọ̀nà ọ́n bẹ́ẹ̀ ni ká máa tẹ̀lé tọ́lọ̀ ọba àríkẹ́lá sọ̀kalẹ̀ wọ́n gbọ́ yé bẹ́ẹ̀ fala yattabi'una ar-ra'ya wala yattakhidunahu aslan lahum wọ́n ní máa tẹ̀lé ròrí wọ́n sì ní mú nípìnlẹ̀ tó fi máa sin lọ́wọ́ bá tó fi máa gbẹ́sìn yìí qala ta'ala qala Allahu azza wa jalla ọlọ́run bá sọ wípé wa yara alladhina utul ilma alladhi unzila ilayka min rabbika wal haqq wa yahdi ila siratil azizil hamid mo ti sàlàyé ẹlẹ́ka tó tíra yẹn gbajúmọ̀ fún mẹ́pẹ̀ ní ìlàmù wàkìí ṣùgbọ́n àrínà olùmọ̀tán jẹ́ kúrò pé àìlàmù ni kéṣe ìlàmù pé ìtumà rẹ̀ lọ ní ìlàmù ni ìlàmù ni pé àwọn tí almuwakiun láwọn tí ń sáyìn lórúkọ lọ́wọ́ bá àwọn tí wọ́n já àfà tẹ́sọ kọ́lọ̀ bá wí ànẹ́bì wí wọ́n sáyìn kọ́lọ̀ ní tàbáwá ní ìlàmù wàkìí yẹ́ pé afẹ́ ní àìlàmù ni jam'u alam wọ́n á kọ síra láti sọ àwọn àmì láàrí lára àwọn àfà tí a bá dẹ̀ wọ́n síra yẹn tó tọ́ àmì tá a gbọ́dọ̀ lára àwọn àfà náà sàlàyé pé àìlámùl muwakki'in ni àwọn àmì táàrí inú lára àwọn tágbọ̀dọ̀ máa sáìn lórúkọ Ọlọ́run ó clear náà nígbà tán sọ̀rọ̀ nípa ìròyìn àwọn àfà wọ́n ní wà fi kúnà máa lè hujjá tí wà lè sìdlá àwọn àfà máa ń dúó sí ibi tẹ́rì bá dúó yẹ̀sìrúnà máa alhaki aina sára tọrọka ibùkù gbogbo bí tí mọ́tò gbogbo bí tí ọkọ̀ òdodo bá wà wọn lọ náà lọ gbogbo bí tí òdodo bá wà wọn lọ ibẹ̀ náà lọ wàyíza bádẹ aláhùmù jẹ̀lìlù tẹ́rì bá hàn sí wọn bí akọ̀dátìhì sọ́rù ilé tí àrí bá hàn sí báyìí wọ́n padà síbẹ̀ ni zurokon wọ wùdánà wọ́n padà síbẹ̀ lọ gbogbo wọn ní nígbà gìrìgì lọ́bẹ̀ ní àbílẹ̀yọkọ̀ọ̀kan tí bá dẹ́ràn sí wọn wọ́n ẹ̀kọ́ ọ̀nà tí ó gbogbo lápapọ̀ ní wó dà lọ́bẹ̀ náà zuraqat wàwó ẹ̀dáàdà wọ́n sì lọ́bẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan wa idha da'ahum ar-rasul sallallahu alaihi wasallam la amri tánà ìbá pè wọ́n sábà mọ̀ríkà intadabu ilay wó tẹ̀lé wala yas'alunahu ala ma fi nufusihi wala yas'alunahu ala wala yas'alunahu alama qala buhana wọ́n ní máa bèèrè lọ́wọ́ Ànábì pé kílẹ̀ rí tánàbí sọ ẹ wà nususuhu ajaddu fi sudurihi àwọn àfá ẹ̀rí Ànábì máa ń tóbi lẹ́mì wọn nususuhu àwọn àyà Qur'an ajaddu fi fi qulubihi àmà fi sudurihi àmà tóbi lẹ́mì wọn wà a'zamu fi nufusihi ó tóbi nínú ọkà wọn min an àwọn yóò ẹ̀rìn bó ha bí ákìlín àwọn kìyàsì àbí ká máa fi làákàyè àbí kìyàsì ká máa fi takò ó tóbi lọ́dọ̀ wọn fi ká máa ṣe irú àwọn kan yìí lọ bákan náà náà ròyìn wọn àna ìlànà fi sùdúrì yìí máa wọ́n máa ń bẹnu báyà wọn ni mo ti sàlàyé àtún sọ alìzúwìdì fi dúnyà wọn ní wáyé máyà tẹ́rí kí ní kàbẹ̀ tán pè ní alhimmatul aliyya alhimmatul aliyya kí yẹn jẹ́ ilé òǹgbà kọ gá kí yẹn ní aya inspiration kí yẹn jẹ́ kí yẹn tó rùn gbà yẹn gagan àwọn èèyàn máa ń lò lórí èrò ayé pé alhimmatul aliyya yáà òtí kò báyìí nínú ayé òtí kò báyìí nínú ayé wọ́n mọ̀ wá lé àwọn olùmọ̀ òfin lé ipò ayé gíga wọ́n máa ń ṣe zúrù ní ipò ayé ẹ̀mọ́ gada máa ń lé tọ́ gajù nínú inú lónú báyà alkiyama ó lẹ́nu kánà bá nẹ́bí sallọ́sallá ó ní ìrà nẹ́bí arẹ́bí bí lèrè pé arẹ́bí ní bí mílèrè kankan kéèsì bẹ́lọ́ ọba fún ọkọ́lọ́ kó se fún ẹnkẹyọkan péré arẹ́bí fún opportunity nkẹyọkan tọ́bá bí wákìlá béèrè nam owó àbí àwọn béèrè owó ànábì wá fún fún chance kan ẹ̀mẹ̀gà tó béèrè ó ní asálùkà mọ̀rọ̀ pàkọ́sẹ̀kà fi janna ní tí mo béèrè nígbé ànábì jẹ́ máa tẹ̀lé ọ káàkiri nínú àjẹ́nà kí máa bá ọ sọ̀rẹ́ nínú àjẹ́nà tó túnmọ̀ sí pé ibi tánà ìbá wà lónà fẹ́ máa wà nínú àjẹ́nà ọba ànábì sọ̀rẹ́ ilé ayé ní ìjẹ́ lánàbì ilé ayé ó tún máa tẹ̀lé nínú àjẹ́nà ah ànábì ní ọmọ pé tó béèrè lé ilé ìtóbi púpọ̀ o ànábì ní béèrè nǹkan ní ó lé mi ò ní nǹkan ní tẹ́lẹ̀ ó béèrè òun ẹ̀yọ́ kan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́nà lókun bẹ́ẹ̀ ní jáde Ànábì ní fa'inni ala nafsika bi kathrati sujud Ànábì ní ah kí nǹkan tó wá sọ yìí kó tó lè ṣeéṣe máa bẹ̀ lọ́nà ìrọ̀sì bá dúwà nìkan ọ̀rán ọ̀rán mi lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ forí kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ forí kalẹ̀ àwọn àfáà máa ń mú ẹ̀rí yẹn wá níbi ọ̀rọ̀ náfílà pàfẹ́ sí wá lójú kòkòrò kápọ̀ náfílà torí kẹsọ̀rọ̀ ìlànà ìsọ̀lá sọ́lá sọ́mbì àwọn náfílà pọ́pọ̀ náfílà gan kódà nínú sókùnrin sàlá nígbà tó ń sàlàyé àwọn ọlájẹ́lẹ̀ fún nàfílà àwọn àrọ̀wádì wọ́n mú hadith mọ́sọ̀ ìwá èyí náà ń pè ní alhimmatul aliyah Ànábì sallallahu alaihi wasallam sọ fáwọn sàhábà jọ kan pé àwọn ẹnu ọ̀nà tí ń bẹ láàrín jẹ́nà rí ẹnu ọ̀nà báyìí ẹnu ọ̀nà báyìí Ànábì wá kẹnu ọ̀nà mẹ́jọ tí ń bẹ láàrín jẹ́nà àbájúwá sọ fánà bí ọlọ́ Ànábì sọ́rọ̀ fún mi kí wọ́n láti gbogbo bẹ̀ Ànábì lọ wọ́n láti gbogbo bẹ̀ ẹ̀wọ̀n himmatul aliyah àwọn òbẹ́kọ̀ rọrùn àtàbá ti wáyọ̀ kan náà ti dá kọ́dà bí n bá ti rí tọ́ẹ̀lẹ̀tì àlìjẹ́nà ò níwà àlìjẹ́nà ní jẹ́bẹ̀ torí kò sí tọ́ẹ̀lẹ̀tì mẹ́ ìwọ́n náà ti máa tẹ́ ẹkú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lómi bèèrè tọ́ẹ̀lẹ̀tì àlìjẹ́nà náà ebe yẹn ní bèèrè gbogbo ẹnu àlìjẹ́nà ìfún gbàbẹ̀ wọlé ìwọ́n bèèrè kíchìn òun bèèrè tọ́ẹ̀lẹ̀tì bàrándà àlìjẹ́nà tálọ́tọ́ mọ́ fún wọn jáde lálìjẹ́nà tátọ́ fún yàgbẹ́ mẹ́ àwọn ọ̀rọ̀ táwọn yẹn kàmọ́ sọ káwọn yẹn lè fẹ́ yín lásán ẹlòmíwá sọ rẹ̀ di tátímẹ́ntì bí grammar entertainment ni bàbá tàbí pè ní wá ní attachment drama lọ́mẹ́ pè ní wá ní drama. attachment and drama. <laughs> so ẹ́dàkùn tó lè ọlọ́run sí ọ̀rọ̀ ẹ̀sí wọ́n bẹ̀rún tàbí ń ṣe tàbí ń sí ẹ̀fẹ̀ tàbí ń sáwàdà tàbí ń ṣe comedy so ẹ báyìí so kíyàn jẹ́ ni tí ó ń gbà rọ̀ ga nípa àtàljanna nípa ti ti alkiyama kíyàn ti jẹ́ ni tí ó ráyé sá so nínú àwọn àfáà ni ah, wàlì ìbálù alẹ́láàkírọ̀ àsìkò tí lọ àrí so ẹjẹ́ kankan wọn kàtó gẹ̀mọ́ kàwọn ẹ̀rí ẹ̀mọ́ nínú rẹ̀ àwọn olùmọ̀ àwọn àbásúnnà òun náà khushu al-khudu' li amrillah wa ma tariba fa wasi Allah tọ́pìkì ọjọ́ kan tí wọ́n fún yà ní wákàtí mẹ́rin márùn tí ò ní ráyà o ní al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar wallahi ó ní agbára gan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáà wa láwùjọ wa yìí ṣe ní kéèyàn rí oní bídíà láyé kéèyàn má sọ àwọn èèyàn lára kúrò ń bẹ̀ wallahi ènìyàn ò ṣe nahyu 'anil munkar kéèyàn má ṣe jẹ́rù kéèyàn má sọ pé lágbàjá aláburú ní ẹjìnà sí irú ẹni bẹ́yẹn tọ́ka jẹ́ pé yọ́ka má ṣe ta'dil lásán amru bil ma'ruf lásán nìkan ló mú kò mú náà yóò ẹni ọ̀rọ̀ àtọ̀fíṣẹ̀ bíi kọ yàtọ̀ fún tẹ̀bí mo ti ní ìmọ̀ pẹ́ má torí ẹni òjìjẹ́ mi dúó mẹ́ nínú ìyàwó ẹni awolùmọ̀ ẹ̀yìn àyàkù bí hezbi jama'a wọ́n ma sọ wọ́n ní àkólé kan bóò ní ẹfẹ́ dúó pẹ̀lú àwọn jama'a kí máa sàwọn ẹlẹ́gbẹ́ náà ń wípa àjàmáà tán wípa ìní jama'a bí sọ̀hábà èyàn ní báwo ni gbóòrùn owó ti sọ̀kan báwo ni a ṣe jọ́kan láwa mùsùlùmí tàbá wá bẹ́ jọ́kan yẹn wọn ní sọ pé ẹgbàgbé gbogbo bàjẹ́ tó ń kálukú ṣe tàbá ń tàbá ń takò bàjẹ́ ara wa a ní láìkì ara wa ní sọ̀kan náà ẹni tó bá gbogbo ránù tó bá wọn kálukú ẹjọ́ mọ́ ṣe ẹjá sàmà sọ̀kan káàsì má takora wa eléyìn kọ́ láti pèpè sírù nǹkan yẹn bákan náà náà ròyìn wọn òun náà ni a mahabbatu jami'i sọ̀hábà wọ́n ma nífẹ̀ẹ́ gbogbo àwọn sọ̀hábà pátápátá wọn ní kórìíra kankan náà àwọn sọ̀hábà nínú ròyìn wọn òun náà ni pé àtàánì fil fatwa wa ihalatul mufti wa ihalatul mustafti ala ghayrihi min ahli ilmi wọ́n máa ń lọ gba fátíwá lọ́dọ̀ rẹ̀ ó rí fátíwá tí ó kọ̀ rẹ̀ jùlọ ti mílọ báwo olùmọ́ ṣe máa ń ṣe nìyẹn nínú ìròyìn wọn rèé òun náà ní kíni òun náà ni tablighul ilmi wa nashrihi wa sabru ala dhalika wal istibraru fihi ká máa pọ́ ìmọ̀ ẹ̀sìn ká kí á ìmá pèpè sí ìmá ìmá fọ́nà àti ma iṣẹ́ tán wà mú ṣàwárọ́tùhùn ahìlẹ̀lẹ́lẹ́mí wà mú dárọ̀sátùhùn fi masá ilẹ̀ lẹ́tí tàtàjú na gáàlì wọ́n dẹ̀ máa bèèrè mọ̀lọ́dà wọn àfá ẹgbẹ́ wọn wọ́n máa gbé ọ̀rọ̀ yẹ̀wò pẹ̀lú kílẹ̀ tí masala yìí tẹ́mìrì tẹ́mìrì wọ́n máa nákọ́ṣà masáyì láàrin wọn tí tó fi wọ́n lòdó báyé máa ṣe ní ẹ nínú ròyìn wọn annahum alu tabati inda fitani shubhat àwọn àfáà ní máa àwòfíkà ní shahwat nígbàtàwọn yẹ bá ń tẹ̀lé fẹ́nú àwọn ní òdó dédé nínú ròyìn wọn wọ́n ní bí annahum arhamul khalqi bil khalq àwọn ni wọ́n láàánú àwọn ẹ̀dá jùlọ àwọn náà àwọn ẹ̀dá jùlọ nínú ròyìn wọn bákan náà òun ni pé àwọn àfáà yìí àwọn ẹlẹ́ tó jẹ́ sí wípé wọ́n á dúró ti òdodo wọ́n á sì máa pìpò sún dodo wọ́n á jẹ máa fi ń kà wọ́n gbogbo ìnira tọ́bá fi ń kà wọ́n rí kò ní mú ọkọ̀ lórí ìlú ìdá aláǹfààní àti ìdúró sí lórí ọ̀rọ̀ báwo la ṣe ń ma àwọn àfáà súnnà abẹ́lẹ́ ọ̀mà lọ́sùn subhanahu wa ta'ala kó dàbù kí ó fi àgbọ́yé súnnà ó fi yìí ẹ̀kọ́ kawa gbogbo àwọn sí ọlọ́mọ yóò dàbù àwọn ọlọ́mọ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب àwọn àwùjọ ìpapọ̀ ní